èyí nílùú mi kì í dùn sí kẹfẹ yìí tó kù lọ́dọ̀ mi. ó jẹ́ sílẹ̀ àtúwà láti ṣẹ́. káàrọ̀ sí káàrọ̀ mà sí àlàáfíà lẹ́wà sí dáadáa la jí Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́ ṣé o ti jí mọ́mì ẹ àti dáàdì ẹ láàárọ̀ yìí ìyàwó ṣé o ti kí ọkọ ẹ kàbó kan tó dìde láàárọ̀ yìí ò kí ọ. rẹ tèmi kò máa ní kọjá mi létè mi kó máa ní kọ́yà mi. Wherever you go, tẹra mọ́ṣẹ́ o. Whatever you do, tẹra mọ́ṣẹ́ o. Yeah, yeah, yeah, yeah, your time done dey gone. Yeah, yeah, yeah, yeah, your beast done dey done. You think say God in order for your side, and you want to find another way to go. ìrẹsẹ̀ mi ó máa ní ọjà rẹ̀ ìrẹsẹ̀ mi ó máa ní ọjà rẹ̀ bàbá mi ṣe bàbá kó má kọjá mi bàbá mi ṣe bàbá kó má kọjá mi ọ̀la yẹn. àsìkò lọ́wọ́ olùwà olùwà àìmásìkò ló dààmú ẹ̀dá ọ̀rọ̀ mi lọ́wọ́ olùwà. fi ọ̀gẹ̀dẹ̀ gbé kí látẹ́gùn fẹ́ figi jẹ̀dú ṣe ọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa ló wà. ọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa ló wà. ìrẹ́ tèmi kò máa ní kọjá mi ọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa ló Ladies, ladies, ladies, ladies, congratulations. Ladies, ladies, ladies, ladies, congratulations. ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ṣé àlàáfíà lẹ wà ṣé dáadáa lẹ jí ṣé o ti kí ọkọ ẹ láàárọ̀ yìí ìwọ ọkọ ṣé o ti dóyàwó ẹ láàárọ̀ yìí tí ìyàwó ẹ bá ti kí ẹ okó ló máa fi kí o ti gbọ́ obìnrin tó bá ti pọ́n ọkọ lé ó da kọ́kọ́ pọ́n lé kì í ṣe pé ẹnu ló máa fi pọ́n lé okó ló máa fi pọ́n lé tó bá sọ pé káàárọ̀ o o máa gbé o máa gbé lọrí sí lórí bẹ́ẹ̀dì dàrẹ́ẹ̀tì ni wàá rí wípé kò ní fèlè <laughs> kíkí àárọ̀ mọ́ torí ó mọ̀ pé adùn wà ń bẹ̀ ìbùkún wà ń bẹ̀ ìgbéga wà ń bẹ̀ hmm, ó mọ̀ pé ìbejì wà ń bẹ̀ tó bá mọ̀ pé ò tí ì kobo ìyàwó ẹ láàárọ̀ tètè lọ kobo kó lè pọ̀ máa gbọ́rọ̀ mi kí sáì fún yín ní ìṣẹ́jú méjì ó yá ẹ sáì lọ sí ẹ sáì lọ sí ẹ sáì lọ sí ẹ sáì lọ sí bèbè play music mi. bluetooth mode. ẹ sáì lọ sí ẹ sáì lọ sí ẹ sáì lọ sí ẹ sáì lọ sí hmm. ẹ má pẹ́ aago mẹ́ta àrùn lèmi ti ń ṣe tèmi aago mẹ́ta aago mẹ́ta àrùn lèmi fi ń ṣe ẹ ẹ sáré lọ sí tọ̀dọ̀ yín. <laughs> Bluetooth mode. wo lọ pa ilé ìtẹ́sí náà tó ó tó ẹ dìde ẹ gbọ́ ó ti tó ìṣẹ́jú méjì ti tó hmm, má yẹ ká gbọ́ ẹ lọ sẹ́ sórí bẹ́ẹ̀dì pẹ̀lẹ́ ẹ káàbọ̀ ẹ kú sẹ́ gbọ́ mi dáadáa láàárọ̀ yìí ọ̀rọ̀ kan fẹ́ jábọ́ àkúrọ̀ náà sọ wípé wọn kò gbọ́dọ̀ bọ òrìṣà odò ifá sọ pé wọn kò gbọdọ̀ bọ òrìṣà bíbélì sọ pé wọn kò gbọdọ̀ bọ òrìṣà alukoran sọ pé wọn kò gbọdọ̀ bọ òrìṣà ẹ ń sì rì pẹ̀lú òrìṣà wòlíì tẹ́ lọ ń bọ kiri igi ọ̀pẹ igi ọ̀pẹ gbogbo oríire tẹ́ lọ ń gbé káàkiri ẹgbẹ́ eléyìn ẹ ń sì rì ẹ gbọ́ ọ̀kan bíbélì sọ nípa tiyín mo wà nínú ìwé ìwé proverb proverb chapter proverb chapter twenty eight verse nine to ten kí ló wí kẹ gbọ́ ọ̀kan tó lọ sọ nípa ẹ̀yin ẹ̀yin ẹ̀yin tí ẹ létí tí ẹ ò fi gbọ́rọ̀ tẹ̀sán pé tí yín di wípé igi lẹ́yìn fẹ́ bọ kú ní ti yín gbọ́ tí bíbélì sọ nípa yín tí wọ́n sọ wípé pásítọ̀ ni wọ́n fẹ́ bọ kú tí wọ́n sọ pé ìmọ̀ọ́mọ́ ni wọ́n fẹ́ bọ kú gbọ́ tí bíbélì sọ nípa òwe twenty eight verse eh, ten eh, verse eh, nine to ten kí ló wí ẹni tó mú etí rẹ̀ kúrò láti gbọ́ òfin. ẹni tó bá mú etí rẹ̀ kúrò láti gbọ́ òfin. àní àdúrà rẹ̀ pàápàá yóò di ìríra. àdúrà ẹ̀dá di ìríra níwájú ọba àwọn ọba. ẹnikẹ́ni tó mú olódodo ṣìnà sí ọ̀nà búburú. ẹnikẹ́ni tó bá mú olódodo ṣìnà torí pé owó tó fẹ́ gbà tó mú olódodo ṣìnà sí ọ̀nà búburú pé kó lọ máa ra pẹ́pẹ́yẹ kó máa ra igbá kó máa ra àwòká òun fúnra rẹ̀ yóò bọ́ sí ihò. ìwọ fúnra wa bọ́ sínú ihò. ṣùgbọ́n adúró ṣinṣin yóò jogún ohun rere. adúró ènìyàn ló máa jogún nǹkan tó dáa. o gbọ́ ọ̀dọ̀ bẹ́ẹ̀ ni ẹ sọ ẹ tó bá mú etí ẹ̀ kó nínú òfin ọlọ́run tó jẹ́ pé òfin àwọn bàbá alákú bàbá ẹ̀ ló lọ́ ń tẹ̀lé bíbélì sọ wípé àdúrà ẹ̀gán máa di ìríra níwájú ọlọ́run àbájọ tẹ́bi ṣe ìsọ̀rù ṣeṣeṣeṣe tí ẹ̀ kó lójú kan àbájọ tẹ́ fi pa gbogbo ẹran gbogbo ayé tẹ́ fi ṣe ìrúbọ tí ẹ kó lójú kan àbájọ tẹ́ fi kírun kírun kírun torí dúdú tán tí ẹ kó lójú kan torí pé tí yín di sí àṣẹ ọlọ́run ẹ jẹ́ ká lọ wo àwọn mọ̀ sọ fún yín wípé nínú bíbélì àwọn awo wà nínú bíbélì tó ń pera wọn ní ènìyàn ọlọ́run tó ń sọ pé àwọn ń ṣiṣẹ́ fún Elédùmarè kì í ṣe wípé àwọn awo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn ó ti pẹ́ tán ti wà àwọn olórí burúkú awo ó ti pẹ́ tán ti wà àwọn olórí burúkú wòlíì ó pẹ́ tán ti wà àwọn òsínwé àfa ó pẹ́ tán ti wà. padà sínú ìwé àwọn ọba kínní àwọn ọba kínní hmm, àwọn ọba kínní orí eighteen ibẹ̀ láti fẹ́ ṣiṣẹ́ láàárọ̀ yìí a fẹ́ sọ nípa àwọn wòlíì Báálì gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín lánàá àwọn wòlíì Báálì àwọn babaláwo Báálì àwọn babaláwo tó ń bọ igi tó ń bọ ọ̀pẹ àwọn babaláwo tí ò mọ Elédùmarè tí ò mọ Ọ̀rúnmìlà tó jẹ́ pé igi àtọ̀pẹ náà ń bọ àwọn babaláwo tó jẹ́ wípé ọmọ náà fi ń ṣètùtù àwọn ọmọ babaláwo tó jẹ́ àwọn babaláwo tó jẹ́ wípé tó jẹ́ wípé ẹbọ tó ti sọ ilé wọn di òórùn torí ti àìmọ̀kàmọ̀kà wọn gbọ́ ọ̀kan tí bẹ́ẹ̀ lè sọ nípa wọn kí ló wí láti ẹsẹ̀ kìíní. kìí ṣe láti ẹsẹ̀ kìíní o bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ àwọn báwo. eighteen. Hmm. bẹ̀rẹ̀ láti seventeen. ó sì ṣe. ó sì ṣe. bí áàbù ti rí Èlíjà. bí áàbù ti rí Èlíjà. áàbù sì wí fún pé. áàbù á sọ fún. ìwọ ni ẹni tí ń yọ Ísírẹ́lì ní ẹnu. ṣé ìwọ ni wòlíì tí ń yọ Ísírẹ́lì lẹ́nu tó sọ pé káwọn èèyàn má bọ̀rìṣà kó má ṣe gbá má ṣàwò. òun sì dáhùn pé. ó wá sọ fún ọba áàbù èmi kò yọ Ísírẹ́lì ní ẹnu. èmi ò mà yọ Ísírẹ́lì lẹ́nu o. bí kò ṣe ìwọ àti ilé bàbá rẹ. bí kò ṣe ìwọ àti àwọn ará ilé bàbá yín àti ìwàkiwà wèrè tó wà nínú yín ká. nínú èyí tí ẹ̀yin ti kọ òfin olúwa sílẹ̀. ẹ ti kọ òfin ọba àwọn ọba sílẹ̀ ẹ ti ń tẹ̀lé òfin àtọwọ́dọ́wọ́ àwọn bàbá alákùbàbá yín ká tí ìwọ sì ti tí ìwọ sì tọ bálímù lẹ́yìn. ẹ wá lọ ń tọ òrìṣà lẹ́yìn ẹ lọ ń tọ èrè lẹ́yìn èrè tó lójú tí kò fi ríran èrè tó nímú tí kò fi gbọ́rọ̀ èrè tó lẹ́nu tó kò fi ló fi jẹun bíbélì sọ wípé ẹ̀yin tẹ́ ń sin èrè ẹ dàbí èrè èrè ni gbogbo yín ká. nítorí náà ránṣẹ́ nísinsìnyí. ránṣẹ́. kí o sì kó gbogbo Ísírẹ́lì jọ sọ́dọ̀ mi. gbogbo àwọn àgbáyé ẹ kó wọn jọ. sí òkè kámẹ́lì. káà káà káà káà káà àádọ́talérinírínwó àti àwọn wòlíì. tó wà ní inspiration bíbélì ẹ kò mú ìmísí wá tábàárì kan tó ṣe kó stop ẹ kó wà concentrate mo máa láì kéèyàn máa ní ìgbì onídùúwé tí wọ́n fi ka bíbélì ká máa mọ̀ pé ìmísí ọlọ́run wà lára. nítorí náà. bí a kẹ́ kó tó dó mọ́jú ní òjẹ́ kó gbádùn kàwé síwájú mi ò ráyè. nítorí náà. yes. ránṣẹ́ nísinsìnyí. ránṣẹ́ nísinsìnyí. kí o sì kó gbogbo israẹli jọ sọ́dọ̀ mi. kó gbogbo israẹli jọ sọ́dọ̀ mi. sí òkè kámẹ́lì. sí òkè kámẹ́lì. àti àwọn wòlíì báálì. sáré. àádọ́ta lérínwó. ká. àti àwọn wòlíì èrè òrìṣà irínwó. àti àwọn wòlíì èwo àti àwọn wòlíì èrè òrìṣà. àwọn wòlíì èrè òrìṣà àwọn olúwawo tó ń bọ òrìṣà àwọn olúwawo tó ń bọ igi tó ń bọ ọ̀pẹ àwọn àwọn àwọn pásítọ̀ tó ń lọ forí balẹ̀ tó ń lọ ṣe cultist tó ń lọ forí balẹ̀ ní ẹ̀yìn àwọn àwọn anglican tó ń lọ forí balẹ̀ fún ère Maria àwọn dìdìrìn pro ẹ ti ṣìnà ẹ ti kọrí àwọn èèyàn sínú igbó kàwé tí ń jẹun ní tábìlì jésébélì. ẹ lọ ń jẹun ní tábìlì jésébélì. bẹ́ẹ̀ ni ahab ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ israẹli. ahab wá ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ israẹli pátá. ó sì kó àwọn wòlíì jọ sí òkè kámélì. ó wá kó àwọn wòlíì tó ń bọ ère tó ń bọ òrìṣà tó ń bọ igi tó ń bọ ọ̀pẹ àwọn olúwawo àwọn àfáà tó ń bọ igi tó ń bọ ọ̀pẹ wá kó wọn jọ ká. èlì sì tọ̀ gbogbo àwọn ènìyàn náà wá èlíjà wa tọ gbogbo àwọn èèyàn náà wá ó sì wí pé ó wá sọ fún wọn wípé yóò ti pẹ́ tó yóò ti pẹ́ tó tí ẹ̀yin yóò máa ṣiyèméjì tẹ́ máa máa ṣiyèméjì bí olúwa bá ní ọlọ́run bó bá jẹ́ pé elédùnmarè òun lọ́rọ̀ ká máa sìn ẹ máa tọ̀ ọ́ lẹ́yìn ẹ jẹ́ ká máa sìn náà ṣùgbọ́n bí báàlì bá ní. tó bá wá jẹ́ pé àwọn èrè igi tẹ́ kó jọ sẹ́yìn kùnlé wọ̀nyí tẹ́ kó sínú igbó tẹ́ ń bọ tẹ́ sọ pé ẹ ń bọ lọ́jọ́ kàbí ọjọ́ kan ọjọ́ dìdìrín kan tẹ́ ń bọ nílé Ifẹ̀ tẹ́ sọ pé ẹ ń bọ oríṣiríṣi ẹ jẹ́ tó bá yẹ pé igi la fẹ́ máa bọ ká kó mọ̀ pé igi la fẹ́ bọ tó bá lè jẹ́ pé Olódùmarè la fẹ́ máa bọ kákó mọ̀ pé Olódùmarè ká ẹ máa tọ́ lẹ́yìn. ẹ máa tọ́ lẹ́yìn. àwọn ènìyàn náà kò sì dá ní ohun ọ̀rọ̀ kan. àwọn èèyàn náà ò dáhùn gbogbo wọn wú bí búrẹ́dì tá à ń jù sómi ká. èlíjà sì wí fún àwọn ènìyàn náà. èlíjà wá sọ fún àwọn ènìyàn wípé. èmi èmi. àní èmi nìkan ṣoṣo. ó lóun nìkan lòun kù. ni ó kù ní wòlíì. ní wòlíì tí ọlọ́run alààyè ká. ṣùgbọ́n àwọn wòlíì báàlì. àwọn wòlíì báàlì. àádọ́ta lérinwó. àádọ́ta lérinwó ẹ mọ iye àwọn awo tó wà ní Nàìjíríà ẹ mọ iye àwọn yèyé Ọ̀ṣun ẹ mọ iye àwọn wòlíì ẹ mọ iye àwọn pásítọ̀ alá alátẹnujẹ àwọn pásítọ̀ àwọn wòlíì àwọn àfáà àwọn olúwo tó jẹ́ wípé igi àti ọ̀pẹ òun lọ́lọ́run tí wọ́n ó mà ṣe o kò mọ ọ̀nà rẹ o ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ o ah, wọ́n rìn nínú ìṣìnà ihò eh ọ̀pọ̀ kò mọ̀nà rẹ̀ ah, wọ́n rìn nínú ìṣìnà oh. ọ̀pọ̀ kò mọ̀nà rẹ̀ ọ̀pọ̀ kò mọ̀nà rẹ̀ o ọ̀pọ̀ kò mọ̀nà rẹ̀ yé o wọ́n rìn nínú èsì náà yé o ọ̀pọ̀ kò mọ̀nà rẹ̀ wọ́n rìn nínú èsì náà o ọ̀pọ̀ kò mọ̀nà rẹ̀ kí ló wí.

ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ Jehovah wọ́n rìn nínú ìṣìnà ọ̀hún ọ̀pọ̀ kò mọ̀nà rẹ o ah! wọ́n rìn nínú ìṣìnà ìhò ọ̀pọ̀ kò mọ̀nà rẹ óyá òdà ló ọ̀pọ̀ kò mọ̀nà rẹ. Ah! ọ̀pá kò mọ ọ̀nà rẹ̀ yíò jàre wọ́n rìn nínú ìṣìnà yíò ọ̀pá kò mọ ọ̀nà rẹ̀ wọ́n rìn nínú ìṣìnà ọ̀pá kò mọ rẹ̀ wọ́n pa ìlànà dà wọ́n bá máa jẹ̀mú jẹ́ wọ́n pa ìlànà dà o wọ́n bá má jẹ̀mú jẹ́ o wọ́n ṣògo nínú ẹ̀ṣẹ̀ àwọn aláwo wọ̀nyí o wọ́n ti ń bọgi wọ́n ti ń bọ̀pẹ̀ o jàre à wọ́n pa ìlànà dà wọ́n bá máa jẹ̀mú jẹ́. àwọn pásítọ̀ yìí ti ń sáwó dà ló wọ́n pa ìlànà dà wọ́n bá máa jẹ̀mú jẹ́ o wọ́n ṣògo nínú ẹ̀ṣẹ̀. wọ́n pa ìlànà dà wọ́n dá máa jẹ̀mú rú. wọ́n pa ìlànà dà o wọ́n bá máa jẹ̀mú jẹ́ o wọ́n ṣògo nínú ẹ̀ṣẹ̀ àwọn àáfàá wọ̀nyí orí wọn kan dúdú ni ìwà wọn burú gan ni o wọ́n pa ìlànà dà wọ́n bá máa jẹ̀mú jẹ́ holy àwọn àfáà wọ̀nyí wọn kò fọkàn sí ọlọ́run wọ́n pa ìlànà dà wọ́n bá máa jẹ̀mú jẹ́ ó wọ́n ṣògo nínú ẹ̀ṣẹ̀. ẹ̀mí mímọ́ dá mi láre o ènìyàn tó bá dá mi lẹ́bi o àjẹgbà àjẹgbà o àjẹfọ́tì o ah, ẹ̀mí mímọ́ dá mi láre o oh, ènìyàn tó bá dá mi lẹ́bi o àjẹgbà eh ẹlẹ́ṣẹ̀ lọ yí padà o ẹlẹ́ṣẹ̀ lọ yí padà. Oh bùwé yí padà wà kò sọ̀nà wà kò sọ̀nà bí mọ́tò bùwé yí padà wà kò sọ̀nà wà kò sọ̀nà bí mọ́tò bíbélì ló sọ fún mi pé ádámù dẹ́ṣẹ̀ o holy bíbélì ló sọ fún mi pé efa o a ọlọ́run kọ̀ wọ́n ọlọ́run kọ̀ wọ́n ó lé wọn kúrò nínú ọgbà ọ̀dà ló wà bíbélì ló sọ fún mi pé ádámù dẹ̀sẹ̀ o alukurani ló sọ bẹ́ẹ̀ o alukurani ló sọ fún mi pé ìfàdẹ̀sẹ̀ yé ọlọ́run kọ̀ wọ́n. èsì odò wa lọ́rọ̀ yìí dára èso tó wà lọ́rọ̀ yìí dára o ẹ wá sílé o ẹ wá sílé ẹ wá sílé ẹ wá jésù ẹ̀yin tèmi kì í ṣe èso tí ádámù jẹ o kọ́lì kì í ṣe èyí tí Éfà jẹ o dànù ẹ wá sílé o ẹ wá sílé ẹ wá sílé ẹ wá jésù o èso yìí ní Jésù jẹ o èso yìí ní Ìsà jẹ o dàló ẹ wá sílé o ẹ wá sílé a ẹ wá sílé ẹ wá Jésù èso tọrún mi là jẹ o èso tí Ọbàtálá jẹ ò dà ló wà ẹ wá sílé o ẹ wá sílé ẹ wá sílé ẹ wá jèso. kí ló ń pa ènìyàn nọ́mbà wọn nù holy kí ló ń pa ènìyàn nọ́mbà wọn nù ó ẹsẹ̀ ń pa ènìyàn nọ́mbà wọn nù ẹ̀ṣẹ̀ ló fi pa ènìyàn nọ́mbà wọn nù ó ẹ̀ṣẹ̀ ń pa ènìyàn nọ́mbà wọn nù ó. holy center kàwé síwájú mú lọ mi ò ráyè sìnrìnrìn mi ò ráyè mi ò ráyè kàwé. nítorí náà yes jẹ́ kí jẹ́ kí wọn kí ó fún wa ní ẹgbẹ̀rún akọ màálù méjì. ó ti pẹ́ tí a ti ń jiyàn jẹ́ kí lótú ti gìgì fún wọn kó máa fojú ba lọ kó bùwé jẹ́ tí bá sọ pé kó sáyé mọ́ ó pàtàkì jiyàn bóyá ẹ̀yin tẹ́ ń bọ òrìṣà tẹ́ ń bọ igi tẹ́ ń bọ pẹ̀ bó bá jẹ́ pé ọlọ́run ti yí ọlọ́run igi ọ̀pẹ tẹ́ ń bọ yẹn ò lélẹ́dùnmarì ẹ jẹ́ ká máa bọ́ tó bá jẹ́ pé ọba tó dá ayé àti ọ̀run tó bá jẹ́ pé òun lélẹ́dùnmarì òun ni ká máa bọ̀ ní báyìí ká ba lè mọ ẹni tó yẹ ká máa bọ ẹ̀yin olúwo ẹ̀yin àfáà ẹ̀yin wòlíì ẹ̀yin wòlíì tẹ́ ń bọ òrìṣà ẹ gbọ́ ẹ̀yin àfáà tẹ́ ń bọ òrìṣà ẹ gbọ́ ẹ̀yin olúwawo tẹ́ ń bọ òrìṣà ẹ gbọ́ ní báyìí wọ́n ní kẹ́ wá mú ẹgbọrọ màlúù kan jáde màlúù méjì ẹ bá wá màlúù méjì kẹ́ mú ọ̀kan kẹ́ fún àwọn babaláwo tó ń bọ òrìṣà kẹ́ mú ọ̀kan kẹ́ mú fún èlíjà ẹni tí ó bá ti wá ké pe ọlọ́run tiẹ̀ tí ọlọ́run rẹ̀ bá ti dá lóhùn ọlọ́run tó bá ti wá fi iná dá ẹni títí ẹ̀ lóhùn ìyẹn gangan la wọ́n máa sìn sáré síwájú. èròjà wí fún àwọn wòlíì bá dì pé mhm. ẹ̀yin ẹ̀gbọ́rọ̀. mo ti kọjá abẹ̀mí ò ráyè. wọ́n ti mú ẹ̀gbọ́rọ̀ akọ màálù náà. yes. ṣe àfihàn wọn. wọ́n sì ṣe é. yes. wọ́n sì ké porúkọ báàlì. wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé yé Ṣàngó o o Ìmọ̀ Iyemọja o Ọ̀run o Àjẹ́ o Oṣó o wọ́n bẹ̀rẹ̀ sí pariwo oríṣiríṣi ká. láti òwúrọ̀ títí di ọ̀sán gangan wípé. pé Bali. ee èsùn. dá wa lóhùn. láròyè dá wa lóhùn. ṣùgbọ́n kò sí ohùn. ọ̀tá dá wa lóhùn. ṣùgbọ́n kò sí ìdáhùn. ó mà ṣe o nítorí kí ló fà á wọ́n ní ojú wọn kò fi ríran wọ́n ní etí wọn kò fi gbọ́rọ̀ wọ́n ní imú wọn kò fi gbóòórùn igi tí wọ́n lọ gé wá látoko ni wọ́n ń bọ ẹ̀ ń sì rì orí burú ẹ̀yin ẹ̀yin gbé wo wa ọ̀kadà wo wa orí ọ̀kadà wo wò bá a kó erin ẹ̀jọ́ sẹ́yìn kúnlé ẹ̀ wò ó pé lóògùn wò bá a pa ẹ̀jẹ̀ lé lórí orí ẹ̀ dàrú ó yá wèrè kàwé. wọn kò sí wọ́n sì jó yí pẹpẹ náà ká. wọ́n bẹ̀rẹ̀ sí ń jó yí pẹpẹ ká bẹ̀rẹ̀ sí ń jó bẹ̀rẹ̀ sí ń ṣe ọlọ́jọ́ ní ìfẹ́ báyìí tẹ́ ń ṣe dáadáa níbẹ̀ tẹ́ ẹ mọ̀ wípé orí burú pẹ́ ń sí èrè gbogbo àdáadáa tẹ́ ń ṣe nílé ìfẹ́ lọ́wọ́ yẹn ẹ̀ ń sí èrè ẹ̀ ń sínwìn bẹ́ẹ̀ sì wọ́n jó yí pẹpẹ ká wọ́n bọ òrìṣà wọ́n sọ wọ́n wọ́n rò wọ́n wọ́n wọ́n wá ìbínú elédùnmarè ẹ̀ ń forí balẹ̀ fún òrìṣà ẹ̀ ń bo ẹ̀ ń forí balẹ̀ fún igi ẹ̀ ń forí balẹ̀ fún ọ̀pẹ ẹ̀ ti gbàgbé elédùnmarè yín ká ní pé bẹ́ẹ̀ yín ṣe ń forí balẹ̀ fún òrìṣà tẹsẹ̀ ń pa ọjọ́ ọlọ́jọ́ mọ́ tẹ́ ń ṣe oríṣiríṣi tẹ́ ń pa gbogbo festival mọ́ kálí pé bẹ́ẹ̀ ni ṣe ń pa àṣẹ ọlọ́run mọ́ ayé yẹn ti dájú báyìí lọ ẹ̀ ní rédèrèdè wọn ò ní máa pa yín bẹ́ẹ̀ tó ń pẹran bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí kàwé ó sì ṣe ní ọ̀sán gangan. ó ṣe ní ọ̀sán gangan. ni elijah wí ni elijah fi wọ́n ṣe ẹlẹ́yà ó sì wí pé. elijah wá fi wọ́n ṣe ẹlẹ́yà kí ló sọ fún wọn. ẹ kígbe lóhùn rárá. ó ṣeéṣe kó jẹ́ pé etí ọlọ́run yín di ó yá bẹ̀rẹ̀ sí pé ẹ kígbe ẹ pariwo. ọlọ́run ṣáà ni òun. ṣebí ọlọ́run ní òkúta igi ọ̀pẹ tẹ́ǹsì wọ̀nyí ṣebí ọlọ́run ní ẹ kígbe ó yẹ kó dáhùn náà. bóyá ó ń ṣe àṣàrò. bóyá kẹ̀ ó ń tìǹkì lọ́wọ́. tàbí òun lépa. jọ bíbélì wo ló kà kán lọ sí. àwọn bá kínní. àwọn bá kínní eighteen. eighteen. verse what verse seventeen upward verse wo ló dé báyìí twenty seven ó ṣe é ṣe kó jẹ́ pé ọlọ́run yín bóyá ń tìǹkì lọ́wọ́ bóyá kẹ̀ ń sùn ẹ pé dáadáa kàwé. tàbí ó rí àjò. bóyá ó travel kọ́ ọlọ́run yín yẹn ọlọ́run igi ọ̀pẹ ọlọ́run ọlọ́run igi ọ̀pẹ tí ẹ ń sìn yẹn ó ká. bóyá ó ń sùn. bóyá ó ń sùn lọ́wọ́. kẹ̀kẹ́ àjí. holy bóyá bóyá àwọn ẹrúmọlẹ̀ ń sùn bóyá àwọn alálẹ̀ ń sùn lọ́wọ́ ẹ pé wọ́n yẹ kó dá yín lóhùn kó gbà yín lọ́wọ́ Boko Haram e ẹ ń sì rì ẹ pé ẹ pé ẹ pé ẹ pé àwọn alálẹ̀ tí ẹ forí balẹ̀ fún kó gbà yín lọ́wọ́ kó gbà yín lọ́wọ́ àwọn kidnapper àwọn ogun fúlàní ẹ̀ ń sì rì ẹ bá máa sin Elédùmarè kẹ́ sọ pé ẹ ń sin alálẹ̀ dìndìnrín kan kẹ́ sọ pé ẹ ń sin malẹ̀ kan kẹ́ bọ kẹ́ sọ pé ẹ ń sin ẹ ń bọ igi ẹ ń bọ ọ̀pẹ ẹ bá máa wá ká kọ́ yín kẹ́ lè mọ ọ̀nà tẹ́ máa gbà ẹ bá máa lọ ra odù ifá kẹ́ mọ nǹkan tó lọ́hún fẹ́ àti nǹkan tó fẹ́ kẹ́ máa tinú búburú bọ́ sínú búburú kẹ́ máa tinú òkùnkùn bọ́ sínú òkùnkùn afọ́jú yín fọ̀nà afọ́jú tí ẹ bá lọ ronú padà gbogbo ilẹ̀ máa kú ikú ìyàdànù kàwé. wọ́n sì kígbe lóhùn rárá wọ́n kígbe lóhùn rárá. wọ́n sì fi ọ̀bẹ àti ọkọ̀ ya ara wọn. wọ́n bẹ̀rẹ̀ sí ya ara wọn bí wọ́n ṣe ń nara wọn tí wọ́n sọ pé wọ́n ṣe ọdún orí burúkú kiri. kàwé. gẹ́gẹ́ bí ìṣe wọn. kọ́ọ̀lì. títí ẹ̀jẹ̀ fi ń tú jáde ní ara wọn. ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ń tú jáde lára wọn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí pe Ṣàngó Ògún Ọya o Ọbàtálá o Igbá o ìkòkò bàbá ìsásùn wọ́n bẹ̀rẹ̀ sí fi ọ̀bẹ ya ara wọn ṣùgbọ́n wọn mà dá wọn lóhùn torí pé nǹkan tí wọ́n pè kò ní ẹ̀mí lọ àwọn aláìmọ̀kànmọ̀kàn ènìyàn. kàwé. ó sì ṣe. yes. nígbà tí ọjọ́ kan àtàrí. nígbà tí ọjọ́ kan àtàrí. wọ́n sì fi wọ́n sì fi wèrè sọtẹ́lẹ̀ títí di àkókò ìlú. wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ ẹ̀ràn orí burúkú odò ifá ọ̀pẹ̀lẹ́ sọ gbá odò ifá sọ àwo èkínní ìgbà sọ gbá wọn ọmọ tùtùrù tu orí wọn ti yí ká. kò sí ohun. kò sí ohun kankan. bẹ́ẹ̀ ni kò sí ìdáhùn. torí pé fèkì ni gbogbo nǹkan tó ń ṣe ká. tàbí ẹni tí ó kà á sí. wọn àwọn èèyàn tiẹ̀ wá gbà wọ́n gbọ́ wọn kà wọ́n kú mọ́ ká. ǹjẹ́ Èlíjà wí fún gbogbo àwọn ènìyàn náà pé. Èlíjà wá sọ fún àwọn ènìyàn náà wípé. ẹ súnmọ́ mi. ẹ wá ẹ súnmọ́ bí. gbogbo àwọn ènìyàn náà sì súnmọ́. wọ́n wá súnmọ́ ọba àwọn ọba. òun sì tún pẹpẹ olúwa tó ti wó lulẹ̀ ṣe. ó wá tún gbogbo pẹpẹ olúwa tó ti wó lulẹ̀ ṣe òlíjà sì mú òkúta méjìlá. òlíjà wa mú òkúta méjìlá. gẹ́gẹ́ bí iye ẹ̀yà ọmọ jákọ́bù. gẹ́gẹ́ bí iye ẹ̀yà ọmọ jákọ́bù. ẹni tí ọ̀rọ̀ olúwa tọ̀ wá wípé. ẹni tí ọ̀rọ̀ olúwa tọ̀ wá wípé. israeli lórúkọ rẹ. israeli lórúkọ rẹ. israeli lórúkọ rẹ yóò máa jẹ́. káà. òkúta wọ̀nyí ni ó fi ni ó fi tẹ́ pẹpẹ kan ní orúkọ olúwa. òkúta àwọn ilé ó fi tẹ́ pẹpẹ kan ní orúkọ olúwa. ó sì wa kòtò yí pẹpẹ náà ká. ó wá yí wa kòtò yí pẹpẹ náà ká. tí ó lé ìwọ̀n òṣùwọ̀n irúgbìn méjì. kí ni orúkọ wọn náà sọ pé ó fi tẹ́ pẹpẹ yìí. orúkọ olúwa. orúkọ ṣàngó orúkọ ọya orúkọ bàtálá no ẹ máa sin ọlọ́run direct bí ọlọ́run kan ṣe ṣiṣẹ́ ẹ̀ gan bí ọlọ́run ṣe ṣiṣẹ́ ẹ̀ ọlọ́run sọ pé kẹ́ sin Ọ̀rúnmìlà ọlọ́run sọ pé kẹ́ bọ Ọbàtálá òun ló ní kẹ́ máa bọ ẹ máa máa gbé ọlọ́run ga lára Ọbàtálá ẹ máa máa gbé ọlọ́run ga lára Ọ̀rúnmìlà ọlọ́run sọ pé kẹ́ sọ Ọ̀rúnmìlà dọ́lọ́run ọlọ́run sọ pé kẹ́ sọ Jésù di ọlọ́run ààyè jésù ọ̀tọ̀ ni ààyè ọ̀rúnmìlà ọ̀tọ̀ ni ààyè ààyè ọlọ́run ọba àwọn ọba ọ̀tọ̀ ni ó lé mi kì yóò ṣe àjọ pé ògo mi pẹ̀lú bàbá alákó bàbá anybody ògo tó yẹ kẹ́ pé fún ọlọ́run ẹ lọ ń gbé fún jésù ògo tó yẹ ká gbé fún ọlọ́run ẹ lọ ń gbé fún ànábì ògo tó yẹ ká gbé fún ọlọ́run ẹ lọ ń gbé fún ṣàngó ẹ lọ ń gbé fún ọya ẹ ń sì rì kàwé. Okay kàwé mi ráyè. ó sì tò igi náà dáradára. ó wá tò igi náà dáradára. ó sì ké ẹgbọrọ akọ màálù náà. ó wá ké ẹgbọrọ akọ màálù náà. ó sì tò sórí igi. ó tò sórí igi. ó sì wí pé. ó wí pé. fi omi kún ìkòkò mẹ́rin. ẹ dá omi sí. kí ẹ sì tú sórí ẹbọ sísun àti sórí igi náà. ẹ dá sí ẹ dá sí ẹ dá sí ẹ dá sí. ṣe nígbà kejì. ẹ dá omi sí gangan. ṣe nígbà kejì. wọ́n dá omi sí. ó sì wí pé. ṣe nígbà kẹta. tún dá omi sí. wọ́n sì ṣe nígbà kẹta. wọ́n lè mọ̀ wípé náà bí ṣeré ṣeré àwọn eléyìí yàtọ̀ àwọn eléyìí yàtọ̀ sí àwọn wòlíì kúẹ́kúẹ́ kàwé. omi náà sì sàn yí pẹpẹ náà ká. sáré ó sì fi omi kún kòtò náà pẹ̀lú. ẹ gbọ́ bí èèyàn lọ́ọ́ ṣe ṣe nǹkan ká. ó sì ṣe ní ìrúbọ àṣálẹ́. ní ìrúbọ àṣálẹ́. ni elijah wòlíì súnmọ́ tòsí. gbọ́ àkọ́ tí wòlíì sọ. ó sì wí pé olúwa ọlọ́run Abraham. dúró ó sọ pé yèyé o iye o omi o ọ̀dà o àwọn òsínwó ènìyàn ìwọ olúwa ọlọ́run abrahamu ká. isaki ọlọ́run sáàkì àti israẹli àti ti israẹli. jẹ́ kí o di mímọ̀ lónìí pé. jẹ́ kí àwọn ènìyàn yìí mà lónìí wípé. ìwọ ni ọlọ́run ní israẹli. ìwọ nìkan lọ́lọ́run ní israẹli. èmi sì ni ìránṣẹ́ rẹ. èmi ni ìránṣẹ́ rẹ wọ́n ló pè mí. àti pé mo ṣe gbogbo nǹkan wọ̀nyí nípa ọ̀rọ̀ rẹ. mi ò ṣe torí ti ara mi kí àwọn èèyàn lè máa pọ́n mi lé mo ṣe gbogbo nǹkan wọ̀nyí torí ti ọ̀rọ̀ rẹ ọba àwọn ọba àká. gbọ́ ti èmi olúwa. dáàdì mi gbọ́ tèmi. gbọ́ ti èmi. gbọ́ tèmi. kí àwọn ènìyàn yìí kí ó lè mọ̀ pé. kí àwọn èèyàn yìí lè mọ̀ wípé. ìwọ olúwa ni ọlọ́run. ìwọ olúwa nìkan ni ọlọ́run kò pé méjì. àti pé. yes. ìwọ tún yí ọkàn wọn padà. ìwọ tún fẹ́ yí ọkàn wọn padà. nígbà náà ni iná olúwa bọ́ sílẹ̀. holy center ọlọ́run kì í nìyàn lára kádùrà tún gbà ìwà wèrè tó wà nínú yín ló fà tẹ́ fi gbàdúrà gbàgbàgbà tí ọ̀rọ̀ yóò lójútùú ẹ̀ ń bọ̀ rìsà ẹ ti sọ àwọn pásítọ̀ yín dòrìsà ẹ ti sọ àwọn àfáà yín dòrìṣà ẹ ti sọ Ṣàngó Ọya Iyèmọ̀já Igbá Awo ẹ ti sọ wọ́n di ọlọ́run ó mà ṣe o ìjọ ò lè máa gbọ́rọ̀ yìí ìjọ ò lè máa kó olóko ẹrú yìí ẹ̀yin ọmọ Yorùbá ìjọ ò lè máa kó olóko ẹrú ẹ̀yin ọmọ Áfíríkà ìjọ ò lè máa kó olóko ẹrú ẹ̀yin ọmọ adúláwọ̀ mà ṣe o bùwé jẹ díẹ̀ bùwé jẹ díẹ̀ bùwé jẹ díẹ̀. nígbà náà ni iná olúwa bọ́ sílẹ̀. iná jáde láti ọ̀run. ó sì sun ẹbọ sísun náà àti igi. ọlọ́run gba ẹbọ náà. àti òkúta wọn. àti igi àti ẹbọ iná jó gbogbo wọn ká. ó sì la omi tí ń bẹ nínú yàrá náà. sáré. nígbà tí gbogbo àwọn ènìyàn rí i. wọ́n dojú wọn bolẹ̀. kí lẹ sọ yìí àwọn mímọ́ ni ó gbà rírẹ́ jẹ o holy àwọn mímọ́ ni ó gbà ẹ̀rí jẹ o holy center bí wọ́n bá lè jẹ mímọ́ o àwọn mímọ́ ni ó gba ẹ̀rí rẹ jẹ́ àwọn mímọ́ ni ó gba ẹ̀rí rẹ jẹ́ o àwọn mímọ́ ni ó gba ẹ̀rí rẹ jẹ́ o bí wọ́n bá lè jẹ mímọ́ o àwọn mímọ́ ni ó gba ẹ̀rí rẹ jẹ́ àwọn aláwo ni ó gba ẹ̀rí rẹ jẹ́ àwọn Ṣàngó ni yóò gba ẹ̀rí rẹ jẹ o bí wọ́n bá ti lè ń bọ̀ rí sá o àwọn Ṣàngó ni yóò gba ẹ̀rí rẹ jẹ àwọn mímọ́ ni yóò gba rí tèmi jẹ́ àwọn mímọ́ ni yóò gba rí mi jẹ́ holy o oh, àwọn mímọ́ ni yóò gba rí rẹ jẹ́ o oh, bẹ́mi bá lè jẹ́ mímọ́ o oh, àwọn mímọ́ ni yóò gba rí mi jẹ́ àwọn apànìyàn ni yóò gbà rí rẹ jẹ àwọn kidnapper ni yóò gba ẹ̀rí rẹ jẹ o bí wọ́n bá lè jẹ́ apànìyàn o àwọn apànìyàn ni yóò gba ẹ̀rí rẹ jẹ àwọn apànìyàn ni yóò gba ẹ̀rí yín jẹ o ah, àwọn apànìyàn ni yóò gba ẹ̀rí rẹ jẹ. Tinubu àwọn apànìyàn ni ó gbà rírẹ jẹ Olúọmọ o bí wọ́n bá lè jẹ́ apànìyàn o eh, àwọn apànìyàn ni o gbà rírẹ jẹ ọ̀rọ̀ orí burúkú tẹ́ ń ṣe òun ló máa gba ẹ̀rí yín jẹ́ ẹ̀yin ò síwìn awo rédèrèdè ìjọ Ọ̀rúnmìlà ò fàyè gba orò ìjọ Ọ̀rúnmìlà kò fààyè gbà é pé kẹ́ máa forí balẹ̀ fún gi kẹ́ máa forí balẹ̀ fọ́pẹ́ kẹ́ máa forí balẹ̀ fún àjẹ́ kẹ́ máa forí balẹ̀ fún oṣó Elédùmarè nìkan ni Ọ̀rúnmìlà ní kẹ́ forí balẹ̀ fún kàwé mi ò ráyè mi ò ráyè kàwé. nígbà tí gbogbo àwọn ènìyàn rí i nígbà tí gbogbo àwọn èèyàn rí. wọ́n dojú bolẹ̀. wọ́n sin ọba àwọn ọba. wọ́n sì wí pé. olúwa olúwa òun ọlọ́run. kí ló wá dé tàbí tó fi hágíù a kana ká má bọ igi ká má bọ pẹ̀ mọ́ àwọn bàbá yín tó síwájú yín nígbà tó ń rí ìyanu ọlọ́run wọ́n ní olúwa gangan òun lọ́lọ́run òní ká máa bọ kí ló wá dé tàbí ṣe wèrè kí lè rí gbà nídìí igi táìbọ̀ yẹn kí lè rí gbà nínú igbó tẹlọ́gún tẹlọ́gún àwọn ọmọlọ́mọ nínú ọ̀sẹ̀ kí lè rí gbà ńbẹ̀ àtijọ́ tẹ́ ti ń pààyàn tẹ́ ti ń gé orí aláboyún tẹ́ ń pa ìbejì tẹ́ ń ṣe gbá tẹ́ ń ṣe àwo kí lè rí gbà bọ̀ ẹ̀rí gbàgbọ́ gbogbo owó èrè tẹ́ ń ṣe a ní igi bíbọ̀ ò da ẹni tó tún jẹ́ ara yín olúwo tó tún jẹ́ ara yín tó tún jẹ́ ọba ìlú ọlọ́run tún kò wọ́n nínú wípé ẹ̀yin ọmọ yorùbá o ẹ̀yin ọba yorùbá tẹ́ bá kọ̀tínú láti máa bọ òrìṣà àwọn fúlàní ló máa ṣe olórí yín àti àwọn haúsá ọlọ́run kò wọ́n nínú bá sọ̀rọ̀ síbẹ̀ náà ẹ̀ ẹ tún lọ bu lórí facebook ẹ̀ ń sì rìn ní orí burú ni ẹrú lẹ máa ṣekú àfi tẹ bá padà sí ìlànà tí Ọ̀rúnmìlà gangan tó mú wá ìlànà orí burúkú tẹ́ ń ṣe yẹn kì í ṣe ti Ọlọ́run kì í ṣe ti Elédùmarè kì í ṣe ti Ọ̀rúnmìlà tí àwọn bàbá alákùn bàbá yín lẹ́ ń ṣe ìlànà kẹ́ máa bọ ọlọ́jọ́ kẹ́ máa bọ igbá kẹ́ máa bọ òrùn kẹ́ máa bọ ọta kẹ́ máa bọ igi kẹ́ máa bọ pẹ̀ ẹ̀ ń sì rì níbo lẹ ti rí òdì fáwọn ló wà. mo ti dúró níbẹ̀ o padà sí eléyìí padà sínú ìwé kósíà kósíà orí kẹrin ẹsẹ̀ kejìlá sí nineteen kí ló wí kósíà four kósíà four verse twelve to nineteen kí ló wí. àwọn ènìyàn mi béèrè ìmọ̀ lọ́wọ́ igi wọn. Ah, ẹ sí èrè ni àwọn ènìyàn mi ń béèrè ìmọ̀ lọ́wọ́ igi ká. ọ̀pá wọn sì fi hàn fún wọn. ọ̀pá wọn wá fi hàn fún wọn. nítorí nítorí ẹ̀mí àgbèrè tí ń mú wọn ṣìnà. torí ẹ̀mí àgbèrè dúró tá a bá sọ̀rọ̀ nípa àgbèrè ẹ̀yẹ èèyàn ẹ̀ mọ̀ kó tó pè lágbèrè kéèyàn kó lẹ́yìn ọlọ́run kó lọ́ máa bọ̀rìṣà nǹkan tọ́lọ́run proof as àgbèrè nìyẹn ó ṣe àgbèrè tọ́lọ́run mìíràn lẹ́yìn kàwé wọ́n sì wọ́n sì ti ṣe àgbèrè lọ kúrò lábẹ́ ọlọ́run wọn. wọ́n ti ṣe àgbèrè àwọn olúawo àwọn dìndìnrín olúawo tó wà nílé Ifẹ̀ tó wà ní Ọ̀yọ́ tó wà ní Ìbàdàn tó wà ní gbogbo Nàìjíríà pátá wọ́n dé sí àgbèrè tọ́ igi àti ọ̀pẹ lẹ́yìn wọ́n ti fi ọba àwọn ọba tó dá wọn sáyé wọ́n ti fi sílẹ̀ ká. wọ́n rúbọ lórí àwọn òkè ńlá. wọ́n bẹ̀rẹ̀ sí rúbọ lórí àwọn òkè wèrè tó wọ́n bẹ̀rẹ̀ sí rúbọ nínú igbó ká. wọ́n sì sun tùràrí lórí àwọn òkè kékèké. wọ́n bẹ̀rẹ̀ sí sun tùràrí lórí àwọn òkè kékèké. lábẹ́ igi ókù àti igi pọ́púlárì. lábẹ́ igi ókù àti igi pọ́púlárì ká. àti igi elmu rere. ọlọ́run wá sọ pé torí tí nǹkan tẹ́ ń ṣe yìí wọ́n á dó àwọn ìyàwó yín ẹ̀rọ àbá yín àwọn ìyàwó yín máa ṣe àgbèrè. àti àwọn àfẹ́sọ́nà yín yóò ṣe panṣágà. àwọn àfẹ́sọ́nà yín máa ṣe panṣágà. èmi kì yóò bá àwọn ọmọbìnrin yín wí. ọlọ́run lọ pé òun ní dáhùn sí òun òun ní bá wọn wí ìdí ìdẹ́tẹ́ fi ipá àgbèrè pọ̀ láyé lẹ́ni tó jẹ́ pé àwọn obìnrin máa yàn lè egún ni torí pé ẹ lọ bọ òrìṣà ẹ kú lẹ́yìn òun ẹ lọ bọ igi ẹ lọ bọ pẹ̀ ẹ kú lẹ́yìn ẹni tó dá ayé àti ọ̀run ẹ lọ bọ omi ẹ kú lẹ́yìn ẹni tó dá ayé àti ọ̀run ẹ lọ bọ ọ̀run ẹ lọ bọ òṣùpá ẹ lọ bọ ìràwọ̀ ẹ sí èrè ni oyin tó ti bẹ́ẹ̀ ó ní àwọn ìyàwó yín mọ́mọ́ yàn lè ó lóun ò ní bá wọn wí ká tàbí àwọn àfẹ́sọ́nà yín nígbà tí wọ́n bá ṣe panṣágà. ó ní nígbà tí wọ́n bá ṣe panṣágà ọlọ́run sọ pé ọmọ tó kọ́fà wọn wọ́n fẹ́ẹ́ dó àwọn ìyàwó yín pa torí orí burú ká. nítorí wọ́n yà sí apá kan pẹ̀lú àwọn àgbèrè. torí pé yà sí apá kan pẹ̀lú àwọn àgbèrè. wọ́n sì ń bá àwọn panṣágà rúbọ. wọ́n bá àwọn panṣágà ènìyàn rúbọ. nítorí náà àwọn ènìyàn tí kò bá mọ òye yóò ṣubú. ẹni tí ò bá ti mọ òye máa ṣubú dànù. bí ìwọ Ísírẹ́lì. bí ìwọ Ísírẹ́lì. bá ṣe àgbèrè. tó bá ṣe àgbèrè. má ṣe jẹ́ kí Júdà ṣẹ̀. má lọ mú àwọn aláìmọ̀kan àwọn aláìmọ̀kan ẹ má jẹ́ káwọn yẹn náà ṣe ẹjọ́ ẹ padà sílé ká. ẹ má sì wá sí gígálì. ẹ má wá sí gígálì. bẹ́ẹ̀ ni kí ẹ má sì gòkè lọ sí best afeni. kàwé. bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe búra pé. ẹ olúwa ń bẹ. ẹ má máa sọ pé ọlọ́run bẹ o. nítorí israẹli ṣagídí bí ọmọ màálù alágídí. torí pé ọmọ israẹli dàbí ọmọ màálù alágídí alágídí olórí burúkú ni gbogbo yín ẹ ò fẹ́ gbọ́ràn ká. nísinsìnyí olúwa yóò bọ́ wọn bí ọ̀dọ́ àgùntàn ní ibi ààyè ńlá. sáré efraimu dàpọ̀ mọ́ òrìṣà. ṣé efraimu dàpọ̀ mọ́ òrìṣà. fi sílẹ̀. fi sílẹ̀. ohun mímu wọn di kíkan. ohun mímu wọn di kíkan. wọ́n ṣe àgbèrè gidigidi. wọ́n ṣe àgbèrè gidigidi. àwọn olórí rẹ̀ fẹ́ ìwà ìtìjú. ṣé o ti dé nineteen àbí o ti dé bẹ́ẹ̀. tí mo ṣẹ̀fẹ̀ kábàá. àwọn àwọn olórí rẹ̀ hùwà ìtìjú. afẹ́fẹ́ ti dé pẹ̀lú afẹ́fẹ́ ti dé pẹ̀lú mọ ìyapa rẹ̀. ojú yóò sì tì wọ́n nítorí ẹbọ wọn. ojú máa ti gbogbo nítorí ẹbọ orí burúkú tẹ́ ń nílé Ifẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá pátá torí tí ẹ bọ òsínwín tí ẹ ń rù yẹn ojú máa ti gbogbo yín kìnnápà máa gbé gbogbo yín wọ́n máa sá yín wẹlẹwẹlẹ ẹ sì rì ẹ kọjú tí ọba àwọn ọba kẹ máa bẹ̀rẹ̀ sí pé Ọlọ́run ọba ọ̀gá ògo tó dá ayé àti ọ̀run ẹ lọ bọ igi ẹ lọ bọ ọ̀pẹ ẹ lọ bọ àjẹ́ ẹ lọ bọ oṣó wọ́n bá dọ̀dọ̀ babaláwo sí wọn ní kọ́kọ́ ju ìdí fún ìyá wọn ẹ̀ ní soríire àti ẹ̀yin àtàwọn ìyá yín ẹ̀ ò ní soríire ẹ̀ sì rì bíbélì sọ pé wọ́n lójú ẹnìkan bá mi wá bíbélì yẹn jáde kí fún ní ìwé òdìfà kan bíbélì yẹn sọ pé wọ́n lójú wọn kò fi ríran wọ́n ní mú wọn kò fi gbọ́ òórùn ó ní àwọn tó ń sìn wọn ó dàbí wọn ẹnìkan bá mi wá ìwé yẹn jáde kí fún ní òdìfà kan lọ́fẹ̀ẹ́ Edward bá mi wá ìwé yẹn jáde bíbélì yẹn sọ wípé àwọn ènìyàn pé wọ́n sin ère ó lójú kò fi ríran ó ní mú kò fi gbọ́ òórùn wípé àwọn tó ń sìn wọn ó dàbí wọn ẹ bá mi wá ẹjọ́ bá ti ẹjọ́ bá ti gbà máa fún ní máa fún ní máa fún ní ìwé òdì ifá kan lọ́fẹ̀ẹ́. padà sí Hósíà orí kẹfà Hósíà orí kẹfà kí ló wí. mo níbi bá wọn tí mo rí ẹni tó dàbí wọn ẹni tó bí wọn dàbí wọn kò sí bẹ́ẹ̀. Hósíà orí kẹfà ẹsẹ̀ kẹfà ẹsẹ̀ kẹfà sí kẹwàá kí ló wí. Hósíà six six to ten. Hosea six six to ten kí ló wí. nítorí àánú ni mo fẹ́. nítorí àánú ni mo fẹ́. kì í ṣe ẹbọ. mi ò fẹ́ ẹbọ dúró. lọ wo bíbélì lọ wo psalm lọ wo psalm one thirty five náà bóyá Joseph fẹ́mi yìí ó sì máa gba odù ifá kan lọ́wọ́ mi lẹ́nìí orin Dáfídì one thirty five fifteen fàdákà ti wúrà ní èrè àwọn kẹfìrí iṣẹ́ ọwọ́ ènìyàn uh-huh. wọ́n ní ẹnu ṣùgbọ́n wọn kò sọ̀rọ̀ uh-huh. wọ́n ní ojú ṣùgbọ́n wọn kò ríran uh-huh. wọ́n ní etí ṣùgbọ́n wọn kò fi gbọ́ràn bẹ́ẹ̀ ni kò sí. àwọn olóò kàwé fún sára ló kàwé fún bàbá tó wà bí. <laughs> kàwé sókè mi ráyè ah, sam orin dáfídì one thirty five verse fifteen kí ló wí. fàdákà àti wúrà ni èrè àwọn kèfèrí. fàdákà àti wúrà ni èrè àwọn kèfèrí. iṣẹ́ owó ènìyàn. iṣẹ́ owó ènìyàn. wọ́n ní ẹnu. wọ́n ní ẹnu. ṣùgbọ́n wọn kò sọ̀rọ̀. wọn ò sọ̀rọ̀. wọ́n ní ojú. wọ́n ní etí. ṣùgbọ́n wọn kò ríran. wọn ò ríran. wọ́n ní etí. wọ́n ní etí. ṣùgbọ́n wọn kò fi gbọ́n. wọn ò lè gbọ́rọ̀. bẹ́ẹ̀ ni kò sí èémí kan nínú. kò sí èémí kan nínú wọn. ní ẹnu wọn. káà. àwọn tó ṣe wọn dàbí wọn. wàá gba odù ifá kan. bẹ́ẹ̀ sì gbogbo ẹnikẹ́ni tó bá ti gbẹ́kẹ̀lé wọn èrè ni wọ́n gbogbo àwọn tó wà nílé Ifẹ̀ èrè ni gbogbo wọn èrè gbogbo àwọn tí ń bọ ọlọ́jọ́ lọ́wọ́ èrè èrè ni wọ́n àwọn tó ń sìn wọ́n dàbí wọn wò Joseph Joseph fẹ́pẹ̀ yìí Fẹ́mi lápẹ̀ yìí wàá gba odù ifá kan eh, wàá gbà lẹ́nu sọ́la èní bí o bá ti wá lọ́la bí o ti wá lẹ́nu ọ̀la o ò rí gbà mọ́ o kàn sùn nìyẹn wàá gbà lẹ́nu sọ́la ó yá tó lọ sí bíbélì kejì ó ka máàkù ó ka máàkù máàkù. mark eight eighteen. kí ni máàkù ti sọ. So? mark eight eighteen. ẹ̀yin ní ojú. ẹ̀yin ní ojú. ẹ̀yin kò sì ríran. ẹ ò ríran. ẹ̀yin ní etí. ẹ ní etí. ẹ̀yin kò sì gbọ́ràn. ẹ ò gbọ́rọ̀. ẹ̀yin kò sì rántí. ẹ ò rántí. nígbà tí mo bu iṣu àkàrà márùn láàrin ẹ̀ẹ́dẹ́gbẹ̀dọ̀gbẹ̀ ènìyàn. tí mo bu iṣu àkàrà márùn-ún láàrin ẹ̀ẹ́dẹ́gbẹ̀ èèyàn. agbọn mélòó ni ó kù fún àjẹkù tí ẹ. ṣé àwọn ẹ̀ma lẹ́yìn àtòrìṣà yín ṣé àwọn ló pèsè àwọn ló pèsè àgùntàn yẹn nígbà Ọ̀rúnmìlà ló ń sọ̀rọ̀ yẹn Jésù ló ń sọ̀rọ̀ yẹn kàwé wọ́n sì wí fún pé méjìlá méjìlá àti nígbà àti nígbà iṣu àkàrà méje láàrin ẹgbàjì ènìyàn kàwé àgbọn mélòó ni ó kù fún ìjẹkùn tí ẹ̀yin kó jọ wọ́n sì wí pé méje ó sì wí fún wọn pé ẹ àti ṣe tí kò fi yé yín. kí ló wá dé tí òye ọ̀rọ̀ Ọlọ́run òye ẹ̀yin ènìyàn láì jẹ́ pé ẹ ya wèrè ẹ jẹ́ ẹ jẹ́ ká gbé kínní ẹ jẹ wò irúfẹ́ agogo yìí báyìí irúfẹ́ agogo yìí láì sí èrè kí wàá gbé sílẹ̀ kí wàá ní agogo jọ ọ kábíyèsí o mo kí ẹ láàárọ̀ yìí o ẹ mọ̀ pé ìwọ fúnra ẹ ti ya wèrè ó ń sínwìn ni irin tẹ ìsàlẹ̀bẹ̀ títí ẹ lọ kojọ ẹni ẹ wá forí balẹ̀ fún Ògún ara máa pa ẹ̀yìn àtògún dànù ẹ sì rè ni. ẹ lọ ẹ lọ gbé igi ẹgbẹ sẹ́yìn kù lé yín ẹ lọ ń pa ẹ̀jẹ̀ lé lórí gbogbo àdúgbò òrùn tan ẹni ẹ ń bọ òrìṣà ẹ fi Ọlọ́run ẹlẹ́dàá tó dá yín sílẹ̀ èló ń bọ igi tí ò lẹ́mìí igi tí wọ́n fúnra ẹ̀ da jù lọ wọ́n wá lọ ń ta epo lé lórí owó tó yẹ kí wàtọ́ ọmọ ẹ fi jẹun wo lọ fi ń ra àkùkọ wo pa ẹ̀jẹ̀ lé lórí ó sínwín ni odù ifá ò fàyè gbà odù ifá kò fàyè gbà ìjọ ọ̀run mìíràn fàyè gbà ẹ má bà ìjọ adúláwọ̀ jẹ́ mọ́ ẹ sì rì ká ó sì fún mi ó sì àṣìṣì yẹn. nítorí àánú ni mo fẹ́. àánú ni mo fẹ́. kì í ṣe ẹbọ. kì í ṣe ẹbọ ọlọ́run fẹ́ bọ àánú ló fẹ́ ẹ máa ṣàánú àwọn ènìyàn tí tó bá sọ fún ẹ pé kó lọ rúbọ àkùkọ àkùkọ máa ṣe oore ló ń sọ àánú ni mo fẹ́ kì í ṣe ẹbọ ká. àti ìmọ̀ ọlọ́run ju èrè ẹbọ sísun lọ. ìmọ̀ ọlọ́run odù ifá ni kẹ́lọ́ máa kà odù ifá ìmọ̀ ọlọ́run ó ju ẹbọ sísun lọ ìmọ̀ ọlọ́run ó ju ẹbọ sísun lọ ẹbọ ìmọ̀ ọlọ́run rèé ìmọ̀ ọlọ́run rèé ìmọ̀ Elédùmarè rèé ó ju ẹbọ sísun lọ ká. ṣùgbọ́n bí ádámù wọn ti da májẹ̀mú kọjá. ṣùgbọ́n bí bàbá yẹn ádámù ṣe da májẹ̀mú kọjá. níbẹ̀ ni wọ́n ti ṣẹ̀tàn sí mi. ibẹ̀ ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ wèrè ìjọ tí éfà ti lọ jẹ èso tó ti fi ọlọ́run sílẹ̀ tó ti lọ gbọ́rọ̀ sí èṣù lẹ́nu ibẹ̀ lẹ ti bẹ̀rẹ̀ òsínwín gígálì ni ìlú àwọn tí ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀. gígálì ni ìlú àwọn tí ń ṣe sẹ́ẹ̀sì. a sì ti fi ẹ̀jẹ̀ bà á jẹ́. wọ́n ti fi ẹ̀jẹ̀ kó máa pa ènìyàn kó máa pa ẹran kó máa pa òbúkọ wọ́n ti fi bà gbogbo ẹ̀ jẹ́. àti gẹ́gẹ́ bí ọwọ́ olè tí ń sápamọ́ de ènìyàn. gẹ́gẹ́ bí ọwọ́ olè tí ń sápamọ́ de ènìyàn. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ àwọn bẹ́ẹ̀ ni ẹgbẹ́ àwọn àlùfáà fohùn sókè láti pànìyàn bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ àwọn awo ẹgbẹ́ àwọn àlùfáà tó ń gbóhùn ṣọ̀kan láti pa àwọn ènìyàn dúró bọ̀bọ̀ kan ẹnìkan kóòtù báìbù síbí Jeremiah three twenty one kí ló wí. Jeremiah five. Jeremiah five twenty one kí ló sọ. Jeremiah five twenty one kí ló wí. Joseph ti ka bíbélì orí ẹ ti yí o tún kò tí bíbélì míì jeremiah five twenty one ẹ gbọ́ nísinsìnyí ẹ gbọ́ nísinsìnyí ẹ̀yin aṣiwèrè nìyẹn ẹ̀yin aṣiwèrè nìyẹn àti aláìgbọ́ràn àti aláìgbọ́ràn tó ní ojú tó ní ojú tí kò sì ríran ẹ ò ríran tó ní etí tó ní etí tí kò sì gbọ́ tí ò gbọ́rọ̀ ẹ kò abẹ̀rù mi ṣé ò bẹ̀rù ọlọ́run ni olúwa wí ni olúwa wí ẹ kì yóò wárìrì níwájú mi ṣé kò ní ma kí ló tẹ wárìrì níwájú ọlọ́run tó jẹ́ pé iwájú igi lẹ ti ń wárìrì iwájú jògbòdú iwájú igi igi igi ọ̀pẹ tó ní orí mẹ́àádógún lẹ́yìn ti ń wárìrì ẹ̀ ń sí èrè kàwé ẹni tí ó fi yan ẹni tó fi yanrìn ṣe ìpàlà òkun ìpàlà òkun. ẹni tó fi yanrìn ṣe ìpàlà òkun. òpin láéláé tí kò lè ré kọjá. òpin láéláé tí kò lè ré kọjá. ìgbín rẹ̀ kọlù ú. ó ti tó àwọn àwọn àwọn àwọn ọmọ mi ti kóòtù báìbù jọ wọ́n ti kóòtù báìbù jọ wọ́n ti kóòtù báìbù jọ orin dáfídì one fifteen ṣé o ti ka nineteen thirteen fourteen àwọn ọmọ mi ti kóòtù báìbù jọ. one fifteen verse five. ìjọ ọ̀rúnmìlà kò fààyè gbára dáradára kò fàyè gba rédèrèdè kẹ́ máa pa ẹ̀jẹ̀ kẹ́ máa pa ẹran kẹ́ máa pa ìdọ̀tí kẹ́ máa so lóorùn kiri títì kẹ́ máa gbé eégún olórí burúkú kẹ́ máa nọra yín kẹ́ máa sorí burúkú kiri títì kàwé. wọ́n ní ẹnu. wọ́n ní ẹnu. ṣùgbọ́n wọn kò sọ̀rọ̀. kí ló ń kà. orin dáfídì. orin dáfídì one oh five one fifty five ká wọ́n ní ẹnu wọ́n ní ẹnu ṣùgbọ́n kò sọ̀rọ̀ wọ́n kò sọ̀rọ̀ wọ́n ní ojú wọ́n ní ojú ṣùgbọ́n wọn kò ríran wọ́n ní etí wọ́n ní etí ṣùgbọ́n wọn kò gbọ́rọ̀ wọ́n ní imú wọ́n ní imú ṣùgbọ́n wọn kò gbóhùn wọ́n kò gbóhùn wọ́n ní ọwọ́ wọ́n ní ọwọ́ ṣùgbọ́n wọn kò lò ó wọn kò lò ó wọ́n ní ẹsẹ̀ torí ọwọ́ wọn ti rọ kàwé wọ́n ní ẹsẹ̀ ṣùgbọ́n wọn kò rìn bẹ́ẹ̀ ni wọn kò sọ̀rọ̀ láti ọ̀fun wọn jáde. wọn ò sọ̀rọ̀ láti ọ̀fun wọn jáde. àwọn tí ń ṣe wọ́n dàbí wọn. ìrẹ́ yín tẹ́ ń ṣe èrè èrè ni gbogbo yín èrè gbogbo ẹ̀yin tẹ́ wà nílé Ifẹ̀ èrè ni yín èrè èrè ìgbà tó yẹ pé ọmọ àlè gangan ni gbogbo yín tó yẹ pé àwọn ẹbí Ọbàtálá gan tinú kó nílé Ifẹ̀ àwọn ẹbí Odùduwà tó yẹ tó bá yẹ pé ọmọ àlè níyẹn ní máa ṣe rádà rubbish ẹ wọnú ẹ wọnú odò Ifá lọ kẹ lọ mú òtítọ́ kẹ lọ mú ìjọ Ọ̀rúnmìlà gidi jáde kí kí kí ìsìn Ọ̀rúnmìlà kó wọn àwọn ènìyàn sí ẹ lọ ń ṣe ẹ̀sìn orí burúkú ẹ̀sìn orí dọ̀tí ẹ̀sìn rédèrèdè ẹ̀sìn rádaràda ẹ̀sìn ká máa pẹ̀jẹ̀ ká máa pa ènìyàn ká máa fi èèyàn sì tutù níbo lẹ ti rí ẹnìkan kóòtù báyìí kan síbí yìí. Matthew. Matthew kí ni. thirteen fourteen. ká ká gbọ́ ọ̀kọ́ tó wà ń bẹ̀ Susan Adéjọkẹ́ kí ló code. Matthew. Matthew thirteen. Matthew thirteen fourteen sí ara wọn ni ọ̀rọ̀ àìsáyà wòlíì sì ti ṣẹ. sí ọ̀rọ̀ ara wọn ni ọ̀rọ̀ àìsáyà wòlíì sì ti ṣẹ. tí ó wí pé tí ó wí pé ní gbígbọ́ ní gbígbọ́ ẹ̀yin ó gbọ́ ẹ máa ma gbọ́ kì yóò sì yé yín. kò lè yé yín torí pé wọ́n ti di etí yín àwọn òyìnbó ti ba ayé yín jẹ́ ń sì rì kàwé. àti rírí àti rírí ní rírí ẹ máa rí ẹ̀yin ó rí ẹ̀yin kì yóò sì mòye ẹ ò ní mòye nítorí sí àyà àwọn ènìyàn yìí ṣẹbọ. torí pé àwọn àyà àwọn èèyàn yìí ṣèbọ ká etí wọn sì wúwo ọ̀rọ̀ ìgbọ́. etí wọn wúwo ọ̀rọ̀ ìgbọ́ ojú wọn sì ojú wọn ni wọ́n sì di. ojú wọn ni wọ́n dì pa. nítorí kí wọn kí ó má bàa fi ojú wọn rí. torí kó má bàa fojú wọn rí nǹkan tó dáa. kí wọn kí ó bá má fi etí wọn gbọ́. kó má bàa fi etí wọn gbọ́. kí wọn kí ó bá má fi àyà wọn mọ̀. kí wọn má bàa fi àyà wọn mọ̀. kí wọn kí ó má bàa yípadà. kó má bàa yípadà. kí èmi kí ó má bàa mú wọn lára dá. kí má bàa mú wọn lára inú kòrónà ni gbogbo yín máa kú sí ncr. kàwé. ṣùgbọ́n ìbùkún ni fún ojú yín. ṣùgbọ́n ìbùkún ti yín. nítorí tí àti fún etí àti fún etí yín. ẹ̀yin tẹ́ lákọ̀ọ́ láti máa gbọ́ mi ìbùkún ni fún yín tẹ́ bá ronú padà ní òkà. nítorí tí wọ́n gbọ́ lóòótọ́ ni mo ṣàbí fún yín. pé ọ̀pọ̀lọpọ̀ wòlíì àti olódodo ni ń fẹ́ rí ohun tí ẹ̀yin rí. ọ̀pọ̀lọpọ̀ wòlíì àti àwọn olódodo ló fẹ́ rí nǹkan tí ẹ ń gbọ́ lọ́wọ́ yìí. wọn kò sì rí wọn. ṣùgbọ́n wọn láǹfààní ẹ̀. wọ́n sì fẹ́ gbọ́ ohun tí ẹ gbọ́. holy center. wọn kò sì gbọ́ wọn. kàwé. nítorí náà ẹ gbọ́ òwe àforúdó. ó ti tó ẹ fi fún òun lónìí o. bàbá mi lónìí. ẹ fi fún òun lónìí o. Ah, bàbá mi lónìí àdọ́pẹ́ o ẹ fi fún. bàbá mi lónìí àdọ́pẹ́ o ẹ fi fún. Ezekiel twelve two ẹ fi fún òun lónìí o. ẹ fi fún òun lónìí o bàbá mi lónìí àdọ́pẹ́ o ẹ fi fún o bàbá ni lónìí àdọ́pẹ́ òwò ẹ fi ṣé ẹ̀gbọ́n àwọn oníbèrè sọ ni ègbé ni fún gbogbo ẹni tó bá gbẹ́kẹ̀lé ènìyàn wo wo wo kí ló wí kèsíkẹ̀lé yẹn tù ọmọ ènìyàn. ọmọ ènìyàn. ìwọ ń gbé àárín ọlọ́tẹ̀ ilé. ó gbé láàárín àwọn ọlọ́tẹ̀ ènìyàn tí wọ́n ní ojú láti rí. wọ́n ní ojú láti rí. tí kò sì rí. wọn ò lè rí. wọ́n ní etí láti gbọ́. wọ́n ní etí láti gbọ́. wọn kò sì gbọ́. àwọn ah, kò gbọ́. nítorí ọlọ́tẹ̀ ilé ni wọ́n. nítorí pé ọmọ ọlọ́tẹ̀ ni gbogbo wọn. nítorí náà. ẹ ìwọ ọmọ ènìyàn. ìwọ ọmọ ènìyàn. múra múra nǹkan kí kó lọ. ká kí o sì kó lọ ní ojú wọn ní ọ̀sán. ó ní kó kó láàrin wọn ẹ̀yin tẹ́ wà ó ti tó ẹ̀yin tẹ́ wà ní ilé awo ẹ kó kó láàrin wọn kẹ́ lọ́ máa ṣe ẹ̀sìn Elédùmarè gangan ẹ̀sìn tẹ́ ń ṣe tẹ́lẹ̀ yẹn ṣe lórí burúkú ni ẹ̀sìn yẹn ò lè gbà yín lọ́wọ́ kìnnápà kò lè gbà yín lọ́wọ́ ìjọba àìjẹ́ bẹ́ẹ̀ ẹrú àwọn haúsá lẹ́ máa ṣekú ẹ̀yin ọmọ yorùbá àfi tẹ́ bá padà sí ẹ̀sìn tí elédùmarè fún yín ẹ̀sìn tí elédùmarè fún yín rèé kò sí ibi tẹ́ máa ti pa ẹ̀jẹ̀ níbẹ̀ kò sí ibi tẹ́ máa ti gbẹ́bọ lọ ìta mẹ́ta níbẹ̀ kò sí ibi tẹ́ máa ti gbé ẹbọ tẹ́ máa ti lọ máa fi orí àwọn ọmọ ènìyàn gún ọṣẹ kò sí nínú ẹ̀ kí ló wá dé tẹ́ ẹ bá tilẹ̀ ka bíbélì tẹ́ bá tilẹ̀ ní ká fún yín tẹ́ bá ti fúnra yín lọ ka ẹ lọ gbọ́ ẹ lọ rúbọ àkùkọ kò yí ṣe pé kẹ́ lọ gbọ́ àkùkọ òwe ni òwe lọ̀rọ̀ Ọ̀rúnmìlà òwe lọ̀rọ̀ Jésù ẹ máa ṣoore fún àwọn ènìyàn tí àkùkọ bá jí láàárọ̀ kòkòrò kò ajé onílé ajé àlejò oore nìyẹn tí wọ́n bá sọ pé kó lọ rúbọ òkété ìtumọ̀ ẹ̀ ni wípé má ṣe àṣehàn kó má jáde ọ̀sán márìnrìn ọ̀sùn tó kété bá jáde ọ̀sán ọlọ́dẹ máa pa wọn ò ní kó lọ máa wá òkété kiri kó wá máa kó kó kó pa kó kó wá gbé sórí ìta mẹ́ta kó sọ pé àwọn àjẹbọ̀ wá jẹ́ ń sì rì. gbọ́ ọ̀kọ́ bíbélì sọ fún yín káka ilé ká máa lọ Jeremiah seventeen five Jeremiah seventeen five. báyìí ni olúwa wí. báyìí ni olúwa wí. ègbé ni fẹ́ni tó gbẹ́kẹ̀lé ènìyàn. ègbé ni fẹ́ni tó gbẹ́kẹ̀lé ènìyàn débi pé igi dúró tábàtì ká ní gbé èèyàn gan létí ń bọ̀ ọ̀bá tún da igi igi tó gégùn lóko a àwọn èèyàn wọn ti ya wèrè igi tó padà kalẹ̀ náà báyìí ni olúwa wí. ègbé ni fún ègbé ni fún ẹni tó bá ti gbẹ́kẹ̀lé ènìyàn. tó fi ẹlẹ́ran ara ṣe apá rẹ̀. tó fi ẹlẹ́ran ara ṣe apá rẹ̀. ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ olúwa. ẹni tí ọkàn rẹ̀ ṣí kúrò lọ́dọ̀ olúwa nítorí pé yóò dàbí yóò dàbí aláìní ní agijù. wà á dàbí aláìní nínú agijù àbájọ tẹ́ fi ń pọ́n lásán àbájọ tí kìnnápà fi ń gé orí yín dànù lẹ́kọ̀ọ̀kan àbájọ tó fi ń arrest yín àbájọ táwọn ìjọba fi ń pọ́n yín lójú ẹ̀yọ́mọ Yorùbá ẹ̀ ní soríire àfi kẹ́ padà sí ẹ̀sìn tí bàbá yín dá sílẹ̀ fún yín ẹ̀sìn tí Ọ̀rúnmìlà mú wá àwa la gbà ọmọ wa ni kìrìsìtẹ́nì ọmọ wa ni mùsùlùmí ara wa náà ti ya ara odù ifá náà ti ya lọ ni kìrìsìtẹ́nì ti ya ni mùsùlùmí ti ya ìjímìjí odù ifá lọ́lọ́ gbélé ádámù àti Éfà lọ́wọ́ odù ifá ò kì í ṣe èdè ayé èdè ọ̀run ni ìkání ìkání èdè tá a fi kakọ kì í ṣèdè bàbá ńlá bàbá ènìyàn kan èdè ọ̀run ni holy center mi ò ra kàwé díẹ̀ mo ti lọlé mi ò ráyè mo lọ ṣọ́ọ̀ṣì. nítorí pé yóò dàbí yóò dàbí aláìní ní agéjù. ó máa dàbí aláìní ní agéjù. tí kò sì rí pé rere ń bọ̀. ó lè rí pé rere ń bọ̀ ẹ lè rí rere láyé torí igi wèrè tẹ́ ń bọ̀ yẹn ká. ṣùgbọ́n yóò gbé ibi ìyàngbẹ́ ilẹ̀ wọn ni. ẹ mọye owó tí ọ ọ̀fìfẹ́ tó ná sí ọlọ́jọ́ olórí burúkú tó ń bọ ní ilé Ifẹ̀ ẹ mọ ìtọ́ná síbẹ̀ owó tó yẹ kó kó kó fi bọ́ àwọn tálákà wọ́n lọ waste owó dànù àwọn òsínwó ènìyàn wọ́n lójú wọn ò fi ríran wọ́n létí wọn ò fi gbọ́rọ̀ àwọn máa lè Yorùbá ibi tó ti tún ṣe oògùn ibi tó ti ṣe ibi tó ti ṣe oògùn yẹn lọ kìnnàpà máa tó ká wọn mọ́bẹ̀ máa tó gbé wọn ìmàlẹ̀ wọn nílè gbà wọn lọ́jọ́ náà wọ́n lè ṣe ẹbọ yẹn tán sí kó bẹ̀rẹ̀ sí kú gbìgbìgbìgbì síbẹ̀ wọn ò ronú ẹbọ ẹbọ tí àwọn bàbá alákó bàbá yẹn ti ṣe láti gba ọdán kí ni wọ́n mú bọ̀ ẹ̀ẹ́dẹ̀ fi ẹbọ ṣíṣe sílẹ̀ ọlọ́sọ pé òun ò fẹ́ ṣé dandan ni kò sí nínú odò ifá pé kó máa gbẹ́bọ kó gbẹ́bọ lọ sórí ìta mẹ́ta kó jẹrà síbẹ̀ ẹ gbẹ́bọ lọ sí di igi ajẹrà síbẹ̀ ìdí nìyẹn táwọn babaláwo fi ń gbá yín ìṣe náà máa gbowó pé wọ́n fẹ́ bá yín gbẹ́bọ wọn ò ní gbẹ́bọ yẹn ìṣe náà máa gbé gba hundred million lọ́wọ́ pé wọ́n fẹ́ bá yín gbé ẹbọ ìṣe náà máa bá lọ gé ìṣe náà máa bá lọ gé iṣu kúẹ́kúẹ́ tó máa gbé lọ sórí òkúta pẹ̀lú ẹ̀kọ́ wọn wá kó five five naira sétí àwọn olórí burúkú ìjọ kan mo tiẹ̀ ń lọ mo ń wọ̀ gbòòrò lọ bí mo ṣe dé ọ̀nà ọ̀nà ìgbógun yẹn bí mo ṣe rí ẹbọ yẹn níbẹ̀ nìyẹn wípé mo wá rí wípé wọ́n tó tẹ́tẹ́ náà ṣe tíyẹ̀ mo ti ẹ̀bọ́ lẹ̀ pé owó gidi máa wà nínú ẹ̀ pé kí n ko àwọn olóburúkú tẹ́tẹ́ tó ń ṣàtẹ́yìn ẹ̀ so ìmàlẹ̀ tí yín tẹ́tẹ́ náà ló ń gba àwọn àwọn òsínwìn kí ló kọ́ one thousand sí kémi ìmàlẹ̀ kí wàá gbà <laughs> èmi fúra èmi fúra mi ò ṣà kí ló kọ́ one thousand sí tíyẹ̀ tó bá yẹ pé lóòótọ́ lẹ́bọ̀ yín rìlì ni kí ló lè gbé one million kẹ́ gbé sórí ìta mẹ́ta kí wàá lọ kí fẹ́ wàá lọ gbé kí àwọn òrìṣà yìnyín kan wá dá mi ní pé kí n má gbé kí ló tẹ̀ lọ gbé wọ́n dọ́ mi lọ sí di ìrókò. ẹ̀yin ò sí wí ẹ máa ẹ tọ́ àwọn ènìyàn ẹ tọ́ àwọn ènìyàn ẹ ẹ ń dùpù wọn ẹ sọ pé ẹ ń ṣe ẹbọ orí burúkú kí ló tẹ̀ gbé wọ́n mi lọ sí di ìrókò wípé ta ló fẹ́ kú o wá lọ gbé o tí ìrókò bá ti pa mí tàbí bí tẹ́ ń ṣe ọlọ́jọ́ yìí kẹ́ pè mí wá síbẹ̀ wípé òrìṣà kan wà níbẹ̀ tó ya wèrè o òrìṣà yẹn sínwín gan o kẹ́ wá gbé hundred million sí díẹ̀ wípé tí bá fọwọ́ kan pé màá kú. wọ́n máa tàn yín jẹ wọ́n máa tàn yín jẹ pé ẹ̀yin aláìmọ̀kànmọ̀kàn ó dùn ifá ọ̀faramọ́ ìbọ̀rìṣà elédùnmọ̀ ìlú ní ká bọ́ bíbélì ò faramọ́ ìbọ̀rìṣà inú bíbélì inú òdì ifá náà ti yọ bíbélì koran ò faramọ́ ìbọ̀rìṣà inú òdì ti yọ koran ẹ ṣe ẹ̀sìn tí ọlọ́run fẹ́ kí ní ọlọ́run kó ba lè dùn sí wa ní nàìjíríà tí ẹ bá tẹ̀lé òwe ní ọba olúwo pa fún yín náà ó ní ẹ̀yin ọba ilẹ̀ yorùbá tí ẹ bá jáwọ́ nípa bíbọ òrìṣà ó ní haúsá ló máa ṣe olórí right ó ni òwe ni ẹ̀yin ọmọ adúláwọ̀ tí ẹ bá padà sí ẹ̀sìn tí ẹ bá ní ayé ẹ̀sà àbáráyé àwọn òyìnbó máa sọ yín di ẹrú títẹ́ máa fi kú ni ìran yín tó bá ronú padà sí ọ̀dọ̀ ọlọ́run òun ló máa bọ́ lọ́wọ́ òyìnbó gbogbo ìran adúláwọ̀ tó bá ti sọ wípé ìjọ òyìnbó lòun fẹ́ máa ṣe ìjọ lárúbáwá lòun fẹ́ máa ṣe ẹrú lẹ́ máa ṣe kú torí nǹkan tó pé àwọn òyìnbó náà kọ sínú bíbélì nǹkan tó pé àwọn lárúbáwá náà kọ sínú kòránì. ṣùgbọ́n inú odù ifá nǹkan tó kó gbogbo àgbáyé pọ̀ ló wà nínú ẹ̀ kò yọ ẹnìkan sílẹ̀ ìjọ ìfẹ́ ni ìjọ ìṣọ̀kan ni ìjọ àìnú ni. ìfẹ́ inú odù ifá ló wà bíbélì á sọ pé kẹ́ nífẹ̀ẹ́ ara yín atutu yín ká kòrán á sọ pé kẹ́ nífẹ̀ẹ́ ara yín atutu yín ká kò sí irú ẹ̀ nínú odù ifá. ìbẹ̀jú lẹ́kì ni mo wà o Joseph fèpè láti àjà láti àjà Joseph láti àjà tó bá fẹ́ wálé ni bóyá kó wá sí ṣọ́ọ̀ṣì lé ni gan hmm, tó bá lè wá sọ wáìtì wá kó wá sí wàásù ní ṣọ́ọ̀ṣì mi kí wàá mọ̀ bóyá ọ̀rọ̀ Ọlọ́run ti wà lórí ẹ̀ kó wá máa kóòtù odù Ifá ní ṣọ́ọ̀ṣì mi níbẹ̀ yìí wàá wọ láti àjà wàá wọ ẹlẹ́kọ láti ẹlẹ́kọ wàá wọ folú màá fún ẹ ní odù Ifá kan lọ́fẹ̀ẹ́ ó rí mo máa fún ẹ lódìdí ẹyọ kan torí pé o dáhùn question àwọn tó ní ká àwọn irú yíyí náà tó ká pín ìwé fún kì í sàwọn dìdìrìn tí wọn máa ranjú tí wọn ní tí àwọn ọkọ tó ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì mi ọkọ tó ń wò mí fún ìgbà tó ń wò mí tí o ní nǹkan tó lè ṣe kí ló tó lọ jókòó dandan ni kó gbọ́ mi eléyìí ni let's coin. let's kí ni. let's coin wọn fẹ́ pè wọn fẹ́ pè ọ́. pè mí pé kí ni. ó yá kọ́ọ̀lù pé pé wọlé ṣe fẹ́ bèrè question ni pé. Oh eight one three four two seven six seven five six kọ́ọ̀lù. kọ́ọ̀lù òpìrì èlè call call and ask your question you free we are here to learn everybody here to learn i sef am here to learn but i will learn only thing that is dey inside bible quran and oduifa i don want to hear your your story of your forefather i don want to know that. hello sir. hello. ẹ káàárọ̀ sir. ẹ káàárọ̀ o. ìṣà kùsì ni ìṣà. o. àwọn sìsá mi náà ń gbé ọjà wa wà ní ẹ̀kọ́ náà ti wá sẹ́ndí nọ́mbà sí ilé ìjà kékeré náà. kì í ṣèmi ló ń gbé ọjà wa fún kì í ṣèmi náà fẹ́ gbé ọjà wa fún mo ti sọ fún hello Mr. Woman mo ti sọ fún ọ lánàá wípé mo ń jẹ jáde láago márùn-ún e, òtítọ́ olóòótọ́ lèmi mi ò kí ń parọ́ my yes is yes my no is no mo ti sọ fún wọn lánàá wípé ṣé wọ́n ń bọ̀ <laughs> kì í ṣèmi náà gbọ́jà wá fún mo ti jáde. I am I am my word I follow my word I don't follow two word if you tell me that you are coming to my place today if I don't see you tomorrow I don't want to see you that is who I am I say only one word <laughs> that is King Solomon. I want to I want to die on top of truth yes if you tell me that King Solomon mo ń bọ̀ lọ́dọ̀ ẹ lọ́túnla tí mi bá ní ẹ ní appointment lọ́túnla yẹn máa kán sùn ẹ̀ irú ẹ̀dá tí mo jẹ́ nìyẹn mo wá dúró díẹ̀ mi ò rí ẹ mo wá sọ pé kí n jọ ọlọ́run tó bá fọ́ ọlọ́run bẹ̀ mí gan ọlọ́run gan ò ní gbọ́ hmm, ọlọ́run kì í gbọ́ tí ò bá ní wá lọ́jọ́ yẹn ọjọ́ yẹn ló máa ti pè alàgbà sẹ́wọ̀n pé mo sọ pé mo ń bọ̀ lẹ́ni ikọ̀ bàbá ìṣẹ̀lẹ̀ mi ò ní lè wá lẹ́ni o màá ráyè àti máa lọ sí ọ̀dọ̀ ibi tí mo fẹ́ lọ torí tiẹ̀ mo fi àwọn ẹlòmíràn sílẹ̀ kí tí wàá dúró dìé lẹ́ni ìwọ onírọ́ kí tí wàá dúró dìé lẹ́ni kó tí wàá fi tiẹ̀ kó bá ẹlòmíì irọ́ ni ìwọ kò gbúdọ̀ òfin ẹ lè ìjọ ẹ lèmi ṣe ìjọ ìwọ kò gbúdọ̀ lèmi ṣe kìí ṣe kìí ṣe ìjọ pleading mm, action ìwọ kò gbúdọ̀ jẹ èso bó jẹ́wọ́ kú èso tá a jẹ lọ́jọ́ yẹn náà lóye pa wá dàárọ̀ yìí ìlànà ilé mi fẹ́ tẹ̀lé ìlànà ọdún ifá ni bíbélì sọ pé tí wọ́n bá àwọn òyìnbó ló kọ síbẹ̀ kì í ṣe jésù ó ní tí wọ́n bá gbá ilé tí ọ̀tún kó yí tòsí sí wọn láì ṣe dìdìrìn mi ò gbà bíbélì yẹn gbọ́ ọ̀rọ̀ tó wà níbẹ̀ yẹn àwọn òyìnbó ló kọ síbẹ̀ tó ìwọ́n mọ̀ pé tí oní táwọn ìbò bá ti gbá yín létí ọ̀tún kẹ́ máa yí tòsí sí wọn kán sọ yín dídì dìrín <laughs> kẹ́ ló máa fọ fẹ́ǹsì kẹ́ ló máa fọ ọ̀bọ̀ arúgbó òfin àtọwọ́dọ́wọ́ ni Jésù jẹ́ sọ bẹ́ẹ̀ ibi tó ti lọ kọ́ pé Jésù rúdù sí ìyá ẹ̀ nínú Bíbélì mo fi mọ̀ pé àwọn òyìnbó ya wèrè gan ìwà wèrè tó ń hù náà lọ kọ́ fún Jésù lọ sí lọ sínú òdìfá kó lọ kọ́ nípa àtọ̀rúnmìlà respect ni koran koran confuse yín bíbélà confuse yín ó di fẹ́ confuse èèyàn mi ò kí n purọ́ bó bá fi rọ́bà mi ṣeré ó dogun ok wọn kì í fi rọ́bà ẹ̀mí ọba Solomoni ṣeré tó bá mọ̀ pé o fẹ́ ṣe kan àwọn kan nínú yín sì mò ń wò wọ́n bí pé mi ò rí wọn èsè náà rírì pè mí o ẹ̀lú alàgbà ẹ̀sìn ìdàkan nọ́mbà yín di àárọ̀ yìí wọ́n bóyá wọ́n rò pé bá a máa tún béèrè lọ́wọ́ wọn wípé ẹ jọ owó tẹ̀sán pé fẹ́sẹ̀ fún mi èèwọ̀ ó ṣe èèwọ̀ nǹkan tí mi ò kì í ṣe pọ̀ tí n bá sọ ìran fún ẹ mi ò ní béèrè lọ́wọ́ ẹ wípé ẹ jọ ẹ alágbájá ìran tí mo sọ níjà yẹn kọ́ ìgbà ọlọ́mọ ìṣẹ́gun èèwọ̀ ni tó bá promise mi ní owó ìdí náà tí mi kì í fi béèrè owó lọ́wọ́ èèyàn wọ́n fúnra gbogbo fóònù ẹ̀ wo pè mí orí kí send account number mi mo send ẹ̀ wò dí àkàndọ̀bà mi mọ́wọ́ o ò owó yẹn ara máa pa á iná máa jú ẹ ìdí tó fi sẹ́ndì ẹ wàá ṣàlàyé tí ọ̀run bá dé ọ̀dọ̀ ẹ. gbogbo that's why I'm. I say only one word I don't say two words. àwọn tó bá mẹ́rin mọ̀ mi wọ́n ní kò sí olóòótọ́ láyé olóòótọ́ sì wà mo pẹ̀lú àwọn olóòótọ́ tó wà láyé yìí tó confam fún mi mo máa ń yàn lé o mo máa ń yànlè mo dẹ̀ ti sọ ìdí tí mo fi ń yànlè fún yín wọ́n máa fúnra wọn bá mi ni èmi kẹ́mi ò pé lálè mo ń ṣoore fún wọn ni obìnrin tó obìnrin tó lọ́kọ ẹ̀ sì tó lẹ́ni bọ́dì tó ní alàgbà ẹnu ń lọ òun pé dóhùn mo sore fún ni kára lè tú alàgbà wọn ní kò lọ fẹ́ alágbára ènìyàn mo sore fún ni kára lè tú mi ò kà ẹ́ ságbèrè bọ̀ kémi fúnra mi kí toast obìnrin wí mo fẹ́ máa dú ẹ ó ní sẹ́kàn tó fẹ́ ṣe fún ẹ ó dìbàdàn wá kọ́ dú ẹ kí tún ṣe sẹ́yìn èèwọ̀ mi ò ní ṣe bọ̀ tó bá wá fòbò test mi máa ba òbò ẹ jẹ́ tó bá fi òbò test mi máa bà jẹ́ irúfẹ́ àfẹ́pẹ̀ yìí sìn irúfẹ́ Joseph àfẹ́pẹ̀ yìí sìn alàgbà ah no asore máa wo bẹ̀rẹ̀ yes irú ẹ̀dá tí mo jẹ́ nìyẹn mo tí bá sore fún ẹ mo sé nìyẹn mi ò fẹ́ mi ò fẹ́ kó san orí fún mi ó béèrè pé kí nìdí lẹ́ni thousands of you lẹ́ni mo máa sọ pé àwọn sóore pípé wọ́n fi bí sú ẹ wọ́n máa fi bí sú ẹ náà ìgbà tó lọ bá èèyàn láàrin ìlú tó lọ bá ọmọ lọ́mọ láàrin ìlú pé ó fẹ́ mú lọ sékòó ìgbà tó mọ́ ọmọ lọ́mọ lódekòó ó ní ó sóore fún pé ó ń ran ní skul wó sọ́dẹ̀rú afọpátá ìyàwó ẹ afọpátá afọpátá ọkọ ẹ ó wá ní ó sóore fún orí burúkú ọmọ yẹn máa wá padà pa ẹ nì oore tó ṣe tó jẹ́ òtì ṣé oore nìyẹn ọmọ ẹ wà lẹ́kọ̀ọ́ tó yẹ pé ó mú ọmọ ìyá ẹ wá sátìkó ọmọ bàbá ẹ wá látìkó láti inú láti láti láti abúlé wá sẹ́kọ̀ọ́ ọmọ tiẹ̀ ò lè ṣiṣẹ́ mọ́ ọmọ àbúrò ọmọ tó mú wá láti oko yẹn ló wá ń ṣiṣẹ́ ló fa aṣọ ló máa gbálẹ̀ ló máa ṣe gbá wo ní oṣoore fún wo ra lẹ́rú ní oṣoore fún ó máa padà pa ẹ́ ni ó ń sì rì torí o ti initiate ọpọlọ ẹ sí nǹkan tí ò da ọmọ tiẹ̀ máa jókòó máa kẹsẹ̀ lẹ́sẹ̀ torí pé o ti mú wá látòkó mo dẹ̀ ṣeré fún ní o àgbà tó bá fẹ́ ó máa pa ẹ́ dànù ó sì rè orí orí burúkú wo ló sí. ìyàwó mi ò kì í ṣèyàn rádaràda ìyàwó mi mọ irú èèyàn tí mo jẹ ó mọ̀ pé mo láìka òbò gan mi ò fòbò ṣeré mo máa dóbò kú ni òbò àti oúnjẹ oúnjẹ mi ni méjì yẹn nìkan ògbọ́ ọkọ̀ tí èkejì mi sọ ni Solomoni ó ní gbogbo nǹkan tó wà láyé ni pé kó gbádùn pẹ̀lú olólùfẹ́ rẹ kó dẹ̀ jẹun kó mu ó tán lẹ́yìn yẹn lè tó kun asán àtìmúlẹ̀ mọ́ fò ó ìṣẹ́jú kan ọ̀bùn kan ni ìṣẹ́jú kan ọ̀bùn kan ni ìṣẹ́jú kan ọ̀bùn kan ni ìṣẹ́jú kan oúnjẹ kan ni wọ́n dá mi mọ̀ ìṣẹ́jú ìṣẹ́jú ni mo fi ń do hmm. a ti ṣe tàárọ̀ yìí kọjá ẹ̀mẹ́rin la láàárọ̀ yìí kó dé pé mo jí sáyé wọ́n parọ́ tó ń sojú kòlòkòlò mo parọ́ mọ́ ẹ <laughs> mi ò fi ṣeré hmm. i don't pretend mi ò pẹ̀lú àwọn tó wá purọ́ láyé ẹ ló alàgbà kí ló ṣẹlẹ̀ kí ló ń ṣe lọ́wọ́ mò ń dòbò ni o ṣé wàá dúró kàbí wàá máa lọ jẹ́ kí n da ọkọ̀ tó fẹ́ dà láì dá mi dìde mi ò ní parọ́ fún ẹ pé mò ń ṣe kankan lọ́wọ́ mm. mò ń tẹná lọ́wọ́ mi ò ráyè ká máa ṣe àbòsí rádaràda ẹnìkan bèrè pẹ́sẹ̀ kan níbí. Sir, why some like Ooni Ife cannot see vision of his Awo prince around him see vision for the place but someone from outside see vision for the calamity inside. kò yé mi o mi ò gbọ́ pè mí pè mí kò bèrè question yẹn. Kings should be connected to Oracle and God of the land. Why Ooni of Ife just be like ordinary person <laughs> go figurehead <laughs> ẹnà bèrè lọ́wọ́ ẹ̀ kí ló tra àti sọ. wọ́n ní àwọn tó wà lágbègbè Ooni of Ife pé wọn ò rí nǹkan tó fẹ́ ṣe pé tó wá wà lọ́nà jíjìn ló wá rí. wọ́n rí àwọn tó wà lágbègbè ẹ̀ rí but wọn ò ní fẹ́ sọ torí pé abẹ́ ẹ̀ náà ti ń jẹ ok ṣé wọ́n lè sọ rú ẹ̀ irú àwa ilá lè sọ ẹni ọba tó ń jẹ lábẹ́ kó wá sọ fún mi pé ọba ọlọ́run ọ̀yàn ẹ́ ifá ọ̀yàn ẹ́ kò ní wọn ò ní fẹ́ sọ wọn rí gbogbo àwọn awo tó wà lábẹ́ ọ̀ọ́ni òfìfẹ́ wọ́n mọ̀ pé ọlọ́run ọ̀yàn wọ́n mọ̀ pé ifá ọ̀yàn ṣùgbọ́n ibẹ̀ náà ti ń jẹ. When do you have time to fast? tàbí sọ bẹ́ẹ̀. Suzanne Agbẹjọba. kí n bẹ́ẹ̀ fi gbà ìwẹ̀ fún kí ni ta ló ráyà ìwẹ̀ ọlọ́run ní jẹ́ kí gbà ìwẹ̀ gbàwẹ̀ fún kíni yẹn fún kíni kí ló fẹ́ gbàwẹ̀ fún ìgbà tó jẹ́ pé ẹ̀mọ́ kan tó pè láìwẹ̀ ah, ṣé o lè bá mi gẹ̀tì bíbélì àìwẹ̀ báyìí lèmi fẹ́ ṣé kìí ṣe àìsá àìsáyà kínní ni lọ sí àìsá ìwọ tó sọ pé kí lọ gbàwẹ̀ gbọ́ nǹkan tí bíbélì sọ fún ẹ àìsáyà àìsáyà fifty nine kọ́ ni àìsáyà fifty nine tó sọ pé olúwa kò owó olúwa kò kúrú láti gbani ó wá sọ̀rọ̀ kan sísàlẹ̀ ìwọ tó sọ pé kí lọ gba ìwẹ̀ gbọ́ ọ̀kan tó fẹ́ báyìí sọ. tó bá ti gba question kí ló ti mi ò fún ẹ ṣèbí nǹkan mo fẹ́ fún àṣepè. ìwọ wọ́n máa sọ lókùúta ni ẹni tó ń jẹun lábẹ́ èèyàn kó sọ pé wọ́n á lọ sọ vision fún wọn ò ní fẹ́ sọ. So irú àwa irú àwa ilá lè sọ èèyàn ni ọlọ́run èèyàn tó bá fẹ́ pa mí kó pa mí. gbogbo yín tẹ́ ń gbọ́ mi nísìnyí ẹnìkan tẹ́sì mi lọ́yọ̀ kan pè mí sí kóòtù mi ò nídìí lọ́yà adájọ́ ee Mr Man lọ́yà ẹ̀dà adájọ́ èmi ni lọ́yà ara mi tí ó bá ti mọ̀ pé kí láì gba lọ́yà níbi pé ó yá pa mí tàbí kó lọ hàn gì mi jù mí sẹ́wọ̀n sílẹ̀ tó bá wù ẹ́ èmi ni mi ò lè lọ gba lọ́yà kankan wá máa pa mí purọ́ èèwọ̀ ni ayé tí mo wá èmi èlé ní lọ́ọ̀yà èmi ọba Solomoni ló sọ bẹ́ẹ̀ kò sí kò tí fẹ́ fi lọ́ọ̀yà sí àdúrà kan tí màá gbà ní pé olúwa o má jẹ́ káyé gbé mi torí ti pé mo pa èèyàn má jẹ́ káyé gbé mi torí pé mo dó fàdíyà ṣùgbọ́n tó bá pẹ́ lórí òtítọ́ yìí tó bá gbé mi nù máa máa dùn ní wípé olúwa mo dúpẹ́ o pé ayé gbógun tèmi torí tọ̀rọ̀ ẹ̀ táyọ̀ bá ti mú mi torí pé mo pààyàn torí pé mo ṣe pàṣádà torí pé torí pé mo dó fàdíyà ẹ́ tó bá pẹ́ tó tọ̀ ọlọ́run yìí inú mi máa dùn ni ó dáa pé àṣà fifty eight ló sọ bẹ́ẹ̀ verse kínni. àti àwẹ̀ yẹn bẹ̀rẹ̀ láti three. ó yà bẹ̀rẹ̀ ìwọ tó sọ pé kí n máa gbàwẹ̀ gbọ́ ọ̀kan tí bíbélì sọ. nítorí kí ni nítorí kí ni àwa ṣe ń gbàwẹ̀. nítorí kí ni àwa ṣe ń gbàwẹ̀. tí ìwọ kò sì rí. àwọn ènìyàn ló ń béèrè wa àwọn tó ń lọ sórí òkè tó ń lọ sí pẹ̀tẹ́lẹ̀ tó ń lọ kú sí ṣọ́ọ̀ṣì gbọ́ ọ̀kan tó ń béèrè lọ́wọ́ ọlọ́run kí ló tà wá ń tí ìwọ ò rí nítorí kí ni àwa jẹ́ ọ̀kan wa níyà. kí ló dá fi ń jẹ ọ̀kan wa níyà. tí ìwọ kò sì mọ̀. tí ìwọ ò mọ̀ bàbá. kíyèsí. kíyèsí. ní ọjọ́ àwẹ̀ yín. ní ọjọ́ àwẹ̀ yín. ẹ̀yin ṣe afẹ́. Ọlọ́run wá dá wọn lóhùn ní ọjọ́ àwẹ̀ yín ẹ̀ ń ṣe afẹ́. ẹ sì ń fi agbára múni ṣe gbogbo iṣẹ́ yín. ìwọ tó sọ ìwọ ọ̀gá iléeṣẹ́ tó sọ pé ó ń gba ẹ̀wẹ̀ tó sọ àwọn ọmọ ọ̀dọ̀ ẹ di ẹrú àti fún wọn lóúnjẹ ọ̀sán ó ní ẹ lára ó sì èrè pẹ̀lú àwẹ̀ tó ń gbà ká. kíyèsí. kíyèsí. ẹ̀yin gbàwẹ̀ fún ìjà àti awọ. ẹ ń gbà ìwẹ̀ fún ìjà àti aáwọ̀ ká àti lílù àti lílù nípa ìkùkù ìwà búburú nípa ìkùkù ìwà búburú ìkùkù ẹ̀rí bẹ́ẹ̀ mi ṣe ṣe kúkúkú nípa ìkù <laughs> oh, nípa ìkùkù àti ìwà búburú ká. ẹ má ṣe gbàwẹ̀ bíi ti ọjọ́ yìí. ọlọ́wọ́ òfin àwẹ̀ dáadáa yẹn mọ́ ẹ má ṣe gbàwẹ̀ bíi ọjọ́ yìí. kí a lè gbọ́ ohùn yín ní òkè. tẹ bá fẹ́ kí Ọlọ́run gbọ́ ohùn yín ẹ̀ka. àwẹ̀ irú èyí tí mo yàn bí àwẹ̀ tẹ́ ń gbà yẹn mi ò yàn yẹn mi ò fẹ́. ọjọ́ tí ènìyàn jẹ ọkàn rẹ̀ níyà. ọjọ́ tí ènìyàn jẹ ọkàn rẹ̀ níyà. láti tẹ orí rẹ̀ bá bí koríko odò. láti tẹ orí rẹ̀ bá bí koríko odò. àti láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eérú lábẹ́ rẹ̀. àti láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eérú lábẹ́ rẹ̀. ìwọ ha pa èyí ní ìwọ á pe èyí ní àwẹ̀. ṣé ó fẹ́ máa pe ilé ilé àwẹ̀. àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún àwẹ̀ tí mo ti yàn kọ́ èyí. ọlọ́run sọ pé òun fẹ́ irú àwẹ̀ bẹ́ẹ̀. láti tú ọjà ìṣòdodo. ọ àwẹ̀ tó ń fẹ́ rèé láti tú ọjà ìṣòdodo. láti tú ẹrù wíwo gbàgùn wọn bíbélì gidi fún mi ò ráyè bíbélì dáadáa. láti tú ẹrù wíwo àti láti jẹ ní láti tú ẹrù tó wúwo láti jẹ́ kí ẹni tí ẹ ní lára kó máa lọ lọ́fẹ̀ẹ́ àwọn àìwẹ̀ tó lọ́n fẹ́ nìyẹn ká. àti láti já gbogbo àjàgà. láti já gbogbo àjàgà ká. kì á ṣe láti fi oúnjẹ rẹ̀ fún àwọn tí ebi ń pa. kó máa fi oúnjẹ rẹ̀ fún àwọn tẹ́bi holy center àwọn àìwẹ̀ nìyẹn o àìwẹ̀ tẹ́mi máa ń gbà nìyẹn kí máa ṣoore ká àti kí ìwọ kí o mú àwọn òtòṣì tí a ti sóde wá sí ilé rẹ. àwọn òtòṣì tó jẹ́ wípé ó wà lábẹ́ bíríìjì àwọn ọmọ ẹ̀ta kó mú wọn wá kó bọ́ wọn àwọn ẹ̀wẹ̀ nìyẹn ká. nígbà tí bàbá rí nígbà tí bàbá rin àárín òhò ní o tó bá rí ẹni tó rìn ní ìhòòhò. tí ìwọ kò sì bò ó. tí o bò ó. kí ìwọ. kí ìwọ. kí o má sì fi ara rẹ pamọ́ kúrò lọ́dọ̀ ẹran ara tìrẹ. o ò gbọ́dọ̀ fi ara rẹ pamọ́ kúrò lọ́dọ̀ ẹran ara tìrẹ ọmọ ìyá àwọn bàbá ẹ̀ ń wá ó ń wá ẹ̀ bọ̀ ó sọ fún ìyàwó ẹ̀ pé kó sọ pé o ò sí ilé wípé o ti jáde tó ipò fábìrì owó lọ́wọ́ orí ẹ̀ burú ká o sọ pé ó ń gbà ìwé wèrè ká. nígbà náà ni mọ̀lẹ́ rẹ yóò bẹ jáde bí òwúrọ̀. tó bá ti lè ṣe nǹkan wọ̀nyí ìgbà ẹni mọ̀lẹ́ mi àwa bẹ́ jáde bí òwúrọ̀ ká. ìrẹ̀ rẹ yóò sọ jáde kánkán. àìgbà àìka bíbélì ló fà tẹ̀ fi ń gbà ọ̀sà ló máa pa gbogbo yín dànù ẹ̀ ń sí ìrì ó ti tó ta ló ráyà ìwẹ̀ rádaràda èmi ráyà ìwẹ̀ aago méje àárọ̀ mo ti jẹun ta ló ráyà ìwẹ̀ gìèlè seven o'clock mo ti jẹun tí bá sọ fún ẹ wípé kó lọ gba ìwẹ̀ tí bá sọ fún ẹ pé kó lọ gba ìwẹ̀ torí mo rí wípé ìgbàgbọ́ ẹ kúrú irú àwa kì í gba ìwẹ̀ mọ́ torí àwa mẹ̀tùmá tí àwa bá fẹ́ gba ẹ̀wẹ̀ máa jáde lọ máa lọ wá máa lọ wá àwọn màmá arúgbó yẹn máa fún wọn lówó mo ti ń gba ẹ̀wẹ̀ nìyẹn máa jáde lọ máa wo ẹni tó ẹni tó okùn díẹ̀ káàtó fún máa fún wọn lówó mo ti ń gba ẹ̀wẹ̀ nìyẹn tí bá rí ìgbà míì máa lọ sí mítìnì àwọn lápò ibi tó ti ń ṣe lápò tí bá ti rí eléyìí tó ń sọ̀rọ̀ sí láàárín wọn wípé ìwọ òrówó san òsègbà máa pè kọ́ màdàmù wa kí ló dé tó fi bú ẹ níbẹ̀ yìí owó ọ̀sẹ̀ mi ò rí san ó yá gbowó kó lọ san àìwẹ̀ nìyẹn ó ní àwọn èèyàn lára wo sọ pé ó ń gba ìwẹ̀ orí burúkú ọ̀sà ló máa pa ẹ́ dànù ó sì rì jẹ́ kó máa bọ̀d bíbélì sọ wípé láìsí àìwẹ̀ àti àdúrà irú àìwẹ̀ wo nǹkan tí ẹni tẹ̀yìn bá ti ń ka bíbélì wá farabalẹ̀ láìsí àìwẹ̀ àti àdúrà ṣé wọ́n kọ síbẹ̀ pé láìsí àìwẹ̀ ìfebipanú dáhùn ọlọ́run ti sọ fún Jésù pé irú àwẹ̀ báyìí lòun fẹ́ irú àwẹ̀ ṣé ẹ béèrè lọ́wọ́ Jésù pé irú àwẹ̀ wo ṣé àwẹ̀ kí a má jẹun níbo ló wà ní bíbélì wípé láìsí àwẹ̀ kéèyàn febi panú o kò sí kọ́tẹ́yàn lè ṣe irú àwẹ̀ wo ó yá tí kò tó bá bẹ̀ mí kí n máa dá yín lóhùn ní one by one bíbélì sọ pé láìsí àwẹ̀ àti àdúrà irú àwẹ̀ wo nìyẹn àwẹ̀ náà ló ti gbọ́ yẹn ní àìsáyà tí wọ́n kọ síbẹ̀ pé láìsí àìwẹ̀ ìfẹ́bípanú a kò lè ṣe ohun kankan kí ni jésù wá ṣe láyé ìjọ òní jésù bá ìgbà ìwẹ̀ àìwẹ̀ tí jésù lọ gbà tí wọ́n sọ pé pé tí wọ́n sọ jésù bíbélì sọ fún wa pé jésù gba ìwẹ̀ gan wọ́n ní wọ́n darí ẹ̀ sí ìjù fún ogójì ọ̀sán àti ogójì ẹ̀rù láti lọ dán wò ó ń ṣe téèyàn bá wà ní examination hall tó fẹ́ máa jẹun ni ebi ò pa ni náà ó wà ní examination hall yes Jésù wà ní examination hall ebi ò pa ìgbà tó parí exam tán lebi ẹsẹ̀ ń pa tí èsì wa yọ sí wípé ṣèbí ọmọ náà ló pe ọyá sọkúta dàkàrà kì í ṣe pé Jésù dìdí dì jáde wípé mo fẹ́ lọ gba ẹ̀wẹ̀ no ẹ̀mí darí ẹ̀ sí ìjù kì í ṣe pé ó sọ pé kó lọ gba ẹ̀wẹ̀ ó lọ kọ́ ẹ̀kọ́ bámi ka kínní yẹn ìwé òyìnbó Edward ti pọ̀ jù Edward wo ti kàwé jù èmi ò kàwé àwọn òyìnbó yìí ti pọ̀ jù. kí ló ń tra àdísọ. hello hello lórí pé kán máa wẹ̀ kán tún lọ ṣọ́ọ̀ṣì igbá àwo yẹn kò ní mí nìṣe mi because ṣe rí tá a bá ń sọ nípa ìwẹ̀ tí ọlọ́run ń sọ ṣe rí gbogbo ọ̀rọ̀ ọlọ́run òwe ni tẹ bá ṣàkíyèsí ibi tí ibi tí mo kà lánàá wípé jésù sọ fún wọn wípé àwọn ń fọ àwo pò kọ́ bọ̀tí inú ẹ̀ ṣe rí àwọn ènìyàn ṣe rí àwọn ènìyàn òde abọ́nà máa ń fọ̀ inú wọn ti jẹrà inú gbogbo ọlọ́run sọ inú inú inú ẹ tọ́lọ̀ bá sọ pé kó lọ fọ inú ẹ mọ́ kì í ṣe wípé kó wá máa wọ ara ẹ kó sọ pé ó ti mọ́ ẹ̀yin tẹ ìwọ tó dó obìnrin tán ẹ mo fẹ́ bèrè lọ́wọ́ ẹ tó dó obìnrin tó wẹ̀ kó lọ ṣọ́ọ̀ṣì àti ẹni lọ ó wá lọ rí orí ẹni tó obìnrin tán tó wẹ̀ tó wá dé ṣọ́ọ̀ṣì tó lọ́ lo mẹ́nu mọ́ tó kó egungun òkú sápò tó wẹ̀ tí bíbélì bá sọ pé wẹ̀ kí o mọ́ kì í ṣe ara inú ẹ ìwà wèrè tó wà nínú ẹ wẹ̀ dànù kó máa hu ìwà tuntun ìwà ìwà lọ́lọ́run sọ nípa ẹ̀ kì í ṣe ara yìí níbo lára fẹ́ gbé ẹ dé ara ara tó máa jẹrà dànù inú ẹ̀ lásọ̀rọ̀ nípa ẹ̀ kì í ṣe ìwà òde òde so that's the key. Edward béèrè question gidi àbíkẹ́ kò pè ah ọlọ́run Edward ti kàwé gbogbo gbogbo gbogbo orí ẹ̀ ti gbóná ntánà òtúmọ̀ ìtumọ̀ ntánà yìí ntánà kí lè túmọ̀ ntánà Edward what is the meaning of ntánà. inner spirit okay inner spirit yes inner ẹni bàbá ń sọ nípa kì í ṣe ara ara tó jẹ́ pé ara wa tó jẹ́ pé ẹ̀gbin ni ara wa yìí ẹ̀gbin inú wa our heart lọ́lọ́ sọ pé kó wẹ̀ wẹ̀ kí o mọ́ kí o sì yè ìbẹ̀jú lẹ́kí ní ṣọ́ọ̀ṣì mi wà yes ìbẹ̀jú lẹ́kí ní ṣọ́ọ̀ṣì mi wà. Edward dictionary ìwé pọ̀ jù <laughs> ìwé pọ̀ jù fún Edward ọlọ́run jẹ́ káwa náà mọ̀wé o àfẹ́pè tó bá wù ẹ́ ṣé o ti kúrò nínú ilé kàbó o sì ń jókòó síbẹ̀ ṣé o ti kúrò nínú ilé ṣé o ti máa bọ̀ ṣé o ti máa bọ̀ kó máa sáré bọ̀ àánú ẹ ṣe mí tí mi bá rí ẹ lé nìyá àti ọ̀la ọ̀tún la ò gbàwé lọ́wọ́ mi mọ́ èyí ni yí ọ̀la ni. Hmm, ọjọ́ méjì yẹn mo fún ẹ tí o bá ti wá lé ní àtọ́lá mi ò gbà o ò gbàwé lọ́wọ́ mi mọ́ reality ló ti gbọ́ yìí you are blessed so bí ẹ̀kọ́ wa tààrọ̀ ẹ ṣe wà nìyẹn ẹ̀yin awo ẹ má bọ rìsà mọ́ ẹ má bọ igi ẹ má bọ pẹ̀ mọ́ ẹ lọ ra odò ìfákẹ́bẹ̀rẹ̀ sí ká ẹ̀yin mùsùlùmí ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ lọ ra odò ìfákẹ́bẹ̀rẹ̀ sí ká kẹ́ lè mọ ìlànà tó tọ́ àti ìlànà tó yẹ ẹ wo lè rán èèyàn wá you can send somebody Joseph you can send somebody tó bá ti dé tí ẹnìyẹn bá ti dé bí wàá pè mí tí bá ti parí program yìí sì wàá kọ́ fi nọ́mbà wàá sẹ́ndì wàá sẹ́ndì wàá send mẹ́sẹ̀gì sí mi lórí whatsapp ẹni tó fẹ́ rán wá yẹn wàá sẹ́ndì picture sí mi <laughs> tó bá máa dé bí màá lè mọ̀ pé òun ni wàá sẹ́ndì picture tó fẹ́ rán wá yẹn sí mi lórí whatsapp tó bá máa dé bí màá lè mọ̀ pé òun ni wo lè rán yẹn wá gbà kó lè mọ̀ pé mo fẹ́ fún ẹ níwèé yẹn wo lè rán yẹn wá gbà lé ní àbí yes. èmi jẹ́ comedian o gbọ́ <laughs> o lòun rò pé comedian lè mi hmm, tó bá farabalẹ̀ gbọ́ mi wàá mọ̀ pé mi ò kí ṣe comedian i'm, saying the real word of God. Hmm, ìbẹ̀jú lẹ́kí ní ṣọ́ọ̀ṣì mi wà ìbẹ̀jú lẹ́kí Lagos ẹlẹ́kọ̀ ẹlẹ́kọ̀ from ẹlẹ́kọ̀ enter Folu from Folu ask ta ló fẹ́ kú bàbá àgbà one worldwide ọlọ́run fàyè gba òbọ̀rìṣà ẹ̀yin aláwo ẹ má bọ̀rìṣà mọ́ ẹ má bọ gímọ̀ ẹ má bọ pẹ̀ mọ́ ẹ bọ Elédùmarè ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ má bọ Jésù mọ́ ẹ má bọ eh, ẹ má bọ ènìyàn mọ́ ẹ bọ ọlọ́run tó dá ayé àti ọ̀run tó dá jésù tó rán jésù wá sáyé ẹ̀yin mùsùlùmí ẹ má bọ muhammadu mọ́ ẹ bọ allah tó dá muhammadu ó lè mi kì yóò ṣàjọpín ògo mi pẹ̀lú anybody ṣé o bó ṣe rí nìyẹn o god bless you ẹ jẹ́ ká lọ múra ṣọ́ọ̀ṣì ọjọ́ ti lọ ẹ káàrọ̀ sà ẹ káàrọ̀ mà orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni adélànà adékúnlé solomon mo wá láti wá lànà fún yín mo wá láti wá kún ilé yín pẹ̀lú owó àti ọmọ àti àlàáfíà mm. Solomon mo wá láti wá fi ọgbọ́n tí Ọlọ́run fún mi láti wá fi tún gbogbo Nàìjíríà ṣe gbogbo àgbáyé kì ṣe Nàìjíríà gbogbo àgbáyé ṣe now till six o'clock in the evening my program is two times five in the morning six o'clock in the evening every day by day. Eh, eh tuesday tó bá ma eh, every friday i preach inside quran ọjọ́ jímọ̀ mo máa ń wàásù nínú quran ọjọ́ sunday mo máa ń wàásù nínú bíbélì gbogbo ọjọ́ tó kù odù ifá ni hmm, láti monday lọ odù ifá bẹ̀rẹ̀ nìyẹn alẹ́ yìí náà bíbélì àtúkà so bó ṣe rí nìyẹn god bless you all god bless me god bless you god bless nigeria. God bless all nations because we are the same father the same mother Bible says if you have everything if you don't have love you are jobless you are nothing that is all God bless you try to be unite try to be what to love love your neighbor as yourself but love God more than anything in this world bye for now.